rere bàdà àwùdù bíláhi mina ṣèitánì rọjìm ọlọ́mọba ni wọ́n máa arsalnaka ilà rahmatan lil alamin ọlọ́mọba ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ọ̀ràn wá sílé ayé bí ìbàjẹ́ kọ́ wá jẹ́ àánú fún wa àánú lànàbí jẹ́ ọlọ́mọsàjà ara àánú náà kí ni wọ́n ń pè láàánú òun náà ni kéèyàn máa tẹ̀lé anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ò ní sọ fún wa pé ká kú omi kankan illa wa fihi mahlaka àfi kó jẹ́ pé ìparun wà ń bẹ wa wailun òfò wà ń bẹ wa khasara wàhálà wà ń bẹ wọ́n wá kí gbogbo àwọn elétò náà kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sẹ̀ fún yín bílù ṣe rí náà ẹ̀ sì tún dúró ti dáwà torí dáwà ò tó nǹkan mọ́ lérí ilẹ̀ dájẹ àti dáàpò òun ní kálukú bá ká dáwà òun náà ní ká máa ṣàlàyé halal wal bayanu halali wal haram kama ṣàlàyé kí Ọlọ́hun ọba ṣe lẹ́tọ̀ọ́ kí Ọlọ́hun ṣe léèwọ̀ sẹ́yìn tí a bá ti ń ṣàlàyé ni àwọn èèyàn máa sá fún èèwọ̀ wọn ò ní ní problem tá a bá ti ń ṣe ntọ́ yẹ kí wọ́n ṣe tá a bá ti halal tí wọ́n bá ti ń ṣe é wọ́n máa rore ẹ̀yọ́ mayami ẹ̀rí tíra tó dáa jù tá a máa ń gbọ́ tá a máa ń kà ó náà ní alukur'an ẹ̀rí ìmọ̀nà tí ò ní dàrú ìmọ̀nà tí ò ní dàrú títí ayé òun náà ni sunna anabi muhammad ẹ̀rí ọ̀rọ̀ tí ó da ọ̀rọ̀ tó burú jáì téèyàn gbọ́dọ̀ máa gbọ́ téèyàn gbọ́dọ̀ máa ra CD rẹ̀ tó gbọ́dọ̀ máa tẹ́tí sí òun náà ni àdádálẹ̀ tí wọ́n ń pè lẹ́sìn ìtàn bá dálẹ̀ nínú ọ̀rọ̀ ayé ti ní owó ac yọ fáànù ilé rẹ̀ ó fi ac bọ́ àdádálẹ̀ nu bọ́ọ̀ bá ti rí bàtà kan tó wọ̀ rà máa ń wulẹ̀ kú wádìí pé sànàbí wọ àbí ànàbí ọ̀wọ́ nítorí kìí sẹ̀sìn ibẹ̀ bá wù ọ́ ní ọkọ̀ dúlé rẹ sí kẹ́nìkan má sọ fún ọ pé ibìkan lọ́pọ̀ lọ́kọ̀ dúlé sí torí kìí ṣe mọ́sálásí kìí sẹ̀sìn àmọ́ ń tábà ti pè ní ẹ̀sìn jama evidence yọ wà nínú Kùránì àti sunna ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa al-Islam ẹ̀rí ẹ̀sìn Islam jẹ́ al-hifth ad-darurati al-khams ó dé láti wá bá wa mójútó nǹkan márùn báàlù kùránì ṣoṣo tó bí súnà náà bèsè pọ̀ yẹn nǹkan márùn péré ni wọ́n bá wa mójútó aláàkọ́kọ́ ń bẹ̀ adin alukur'ani wa ọfẹ ọfẹ ọwa láti wá bá wa mójútó bá a ṣe jẹ lẹ́sìn torítọ̀ ọba ti ṣẹ̀sìn ọ̀ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì anafs ọwa mójútó bóòlà ṣe ni máa gbẹ̀mí ara wa ló fi ní ẹ má para yín o ló fi ní ẹ náà bá pààyàn ẹ̀pò náà lẹ́yìn náà wọ́n á mójútó àlàákìl làákàyè wa mẹ́mórì tí ọlọ́run bá dá sínú ọpọlọ wa bí ò sí ní dàrú lọ́wọ́ ní gbogbo ohun tí ó jẹ́ kọ́pọlọ wọn dàrú ẹ má mú o ẹ má jẹ o ẹ má gbọ́ o tọpọlọ ò ní ṣiṣẹ́ dáadáa ma lẹ́yìn náà wọ́n nẹ́sìl ọwọ́ amójútó kíkálukú ó dúró lérí ìyàwó ẹ̀ má bá yàwó yàwó sùn má sì bá ọmọ ọlọ́mọ sùn torí wọn náà ọ̀fẹ́ kán dẹ́dọ̀ tiẹ̀ ó sì ń gbọmọ tiẹ̀ náà sá nítẹ̀yìn bá wá ṣe fún wọn nílé ọkàn wọn ṣe fọlù ẹ̀ náà torí ẹ̀sán òkè ọwọ́ amójútó bọ́mọ ò ṣe ní dàpọ̀ torí táwọn bá ti dàpọ̀ wà lọ́ọ́ èmi mo lóyún ìwọ́kọ́ ẹni báyìí ló ní wọ́n padà yọ àdáṣe ra wọn ẹ̀sìn wa mójútó pé kálukó so igi ká sì mọ ìyàwó lágbájá pẹ̀lú lágbájá ó di mélòó jama ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn alimal ẹ̀rin ẹ̀sìn wa mójútó bówó wa ò sí ní dàpọ̀ torí tó bá ti dàpọ̀ kí ni máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ibẹ̀ ìjà ni jama gbogbo àwọn tí Buhari ń lé káàkiri ń sìn kí lọ́dà wọn pọ̀ owó òlu ẹ̀yọ́ máa yá mi kálukú ṣiṣẹ́ tiẹ̀ kálukú sì gbowó tiẹ̀ má gbà mí kémi náà má ṣe kíní kémi náà má gbà ọ́ ẹ tó sọ tó tó kù lẹ́yìn márùn àwọn afa sunna wọn ka kuraani pọ̀ àwọn ẹsẹ dali turuja awuna rọ wọn máa kà á pẹ̀lẹ́ wọrọ tilili kuraana tẹrìtìlà wọn máa kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn máa wá mú àwọn kùmọ òkunnu rẹ̀ jáde àwọn afa sunna wọn làwọn kà látòkèdélé àwọn rí i pé nǹkan márùn tẹsán wa mójútó nìyẹn kò wá sí ní tó kù mọ bẹ́ẹ̀ sọ kankan sìn á kì í bọ nù ẹ̀wà rè tí wọ́n náà wá yanjú lé ní méjì péré ni ọ̀rọ̀ bí a ṣe máa jẹun rọrùn tá a ní máa jalè olè ni wọ́n ń pè ní tẹ́tẹ́ o ẹ̀yọ́ màyá mi ẹlẹ́ẹ̀kejì ní akil bá a ṣe mójútó ọpọlọ wa tí òfin ní dàrú torí tọpọlọ bá ti dàrú òjé èèyàn má ọpọlọ la fi wá bí nsìn ọlọmọdé àmọ́ àbọpọlọ bá dàrú tó bá fi lè yẹ nsìn èèyàn ní kọrí sílé má ọ̀tọ̀ níbi tí wọ́n ọlá ìjẹ́ kan sọlọ́dọ̀ ọlọ́wọ́n bá wa ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa jù ni ọlọ́wọ́n bá ní inna dina ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna dina ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run indalahil Islam Islam ni o lẹ́yìn Islam kò sẹ́sìn mọ́ gbogbo tí wọ́n bá ń pè lẹ́sìn bẹ́ẹ̀ bá jòkó tẹ wò wọ́n báyìí ẹ̀ pé wọn ò bá máa ta tẹ́tẹ́ wọn sì máa ṣeré lẹ́yìn islam jama ọlọ́run ní kò sẹ́sìn mọ́ wọ́jà àlè islam islam tawáwì yìí já a eléyìí náà li'annahu dinun shamilun li shu'uni jami'il hayati kulliha gbogbo abala ayé wa pátá ní islam wa dá sí ọ dá sí bá a ṣe ní àdéhọ́kàn nípa ọlọ́run tí wọ́n ń pè ní akida tó ní lẹ́lómi lẹ́yìn ọlọ́run tó ní gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọwọ́ adásẹ̀ ìbáàdà ipe tá a bá ti délé ayé yìí tá à ń jẹ tá à ń ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀ dá wa ọlọ́run nìkan la sì máa sìn a sì máa sìn pẹ̀lú súnà tànàbì lẹ́yìn náà ẹ̀sìn tún mú kíni wá al-akhlaq at-tayyiba bó o la ṣe ní ìwà dáadáa sí òbí wa àwọn ẹbí wa àwọn ọ̀rẹ́ wa àwọn níbọ̀ wa àwọn ẹni tá a mọ̀ rí àtẹni tá a mọ̀ rí ẹni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ó ṣẹ̀sìn wa kọ́dà bá ṣe níwà dáadáa sí ẹranko tí ń lọ tí ó ṣẹ̀ wa. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-muamalat ẹ̀sìn mójútó bò lẹ́nì kọ̀ọ̀kan wa láṣẹ máa ṣiṣẹ́ àláàlì nítorí pé ilé ayé tá a wà yìí tá a bá ti sin lọ́n tá a bá ti sin lọ́n ká ṣe kí ni lókùn jàmá ká jẹun ọlọ́run wa ní ẹ̀sìn mi ẹ̀sìn jẹun ṣe é rí ẹ̀sìn oyè yóò wá mójútó wa nínú mọ́ṣáláṣí tá a bá ń kírun yóò mójútó wa tá a bá ń gbààwẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa a máa ṣàlùwàlá bá a bá mú mi ẹnìkan ọmọ jàmá àáfin sin lọ́ọ̀ni a sì ní mumi tọ́lẹ̀tì jama ẹ̀sìn ọ̀dà sí sàká wa owó tó wà lọ́wọ́ wa bó la ṣe sàánú àwọn tí ò ní ẹ̀sìn ọ̀dà sí ká lọ sí hajj ká lọ lè rí àwọn àmì ọlọ́run sẹ́ni gbogbo tẹ́sí ń sọ yìí kìí sóun nìkan lẹ̀sìn ẹ̀sìn tún dá sí kí la jẹ ní tá a jẹ ibi tá a ti rówó tá a fi jẹ ẹ̀sìn dá sí kí la mú ibi tá a ti rówó tá a fi mú ẹ̀sìn dá sí lẹ́fìn ọ́ dé àlìjánà àbẹni tí ó bá wọ náà ni ó wọ̀ kọ́lọ́ mọ́sàwá lọ́ọ́ máa ná wọ́n ní látàzá lókọ́dàmà abudi. ẹnìkan kánú wa tá a bá gbé wa dìde báyìí àní ti kú omi tá a tí wọ́n fi bí wa ní nǹkan mẹ́rin wọ́n bí wa nípa ayé wa nípa ọ̀dọ́ wa nípa nípa owó wa níbo la ti rí níbo la ṣe kíní níbo la ná sí kì í ṣe àwàdà jama bẹ́ẹ̀ yẹn bá ní mùsùlùmí lòun mùsùlùmí lòun òun lọ Mákà òun tó òun tó òun ẹ òun gbàwẹ̀ àwa ní sẹ́wọ̀n ló ń ṣe ọwa ní tẹ́tẹ́ a sọ fún pé ẹ̀sìn ó gbégi lé tẹ́tẹ́ yìí ti ń jẹ́sìn ni pé ká gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́run ní tẹ́tẹ́ ọ̀dà tọ́wọ́ bá ti wá ń ṣe é oyin ọ gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ọ̀ ń ṣe ọlọ́run ẹni bá ń ṣe ọlọ́run èpè lẹ́lẹ́sìn ẹ rí ẹni tí ń lọ tí ń lọ tí ń bọ̀ tí ń wá tí ó jẹ́ ká adébíní lè ń mọ̀ ti fi bukuri ha anabi ni mo ti ṣàdúrà fún gbogbo àlòmọ̀ tí n bá ń jí jáde láàárọ̀ tí ń wá ní tí ó jẹ lọ tí ń wá ní tí ó jẹ lọ tí má ti ń lọ bí iṣẹ́ rẹ̀ báyìí tí ń lọ ní owó rẹ̀ bísínẹ́sì ni iṣẹ́ ọ́fíìsì ni tí má ti ń lọ tí ń bọ̀ anabi ni mo bẹ lọ́hùn kọ́ lọ́hùn jálè baríkà ọmọ bẹ lérí iṣẹ́ rẹ̀. àwọn sọ̀hábà dìde wàánu láàyè ta àlà àlẹ́ kọ́lọ́ ọlọ́ọ̀bá ni yáa ayọ̀lẹ̀ dín ní àmàlù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdánù díyàlẹ̀ sọ́dá ti mi yọ́mìlì jùmọ̀ tí wọ́n bá ti pèrún jọ jimá ìrún ẹlẹ́ẹ̀kejì fásá àwọn ilà zikiri la ẹ tara sàṣà ẹ lè gbọ́ kútùbà wàdàrú lè bẹ́ẹ̀ à ẹ̀yin sọ̀hábà ẹ fi títà ríra lẹ̀ kí ni wọ́n máa ń ṣe o wọ́n máa ń ta wọ́n sì máa ń ra kò sí mùsùlùmí tí ò gbọ́dọ̀ má ṣe é kọ́dà ìdérè lè máa mú ọ wà nǹkan kan máa ta wà fà ọ wà bísíǹnẹ̀sì kan máa ṣe kún ìmáàmà rẹ̀ kún ọmọ tó nǹkan kéwú tí o bá tó jẹ àmọ́ táwọn ará àdúgbò bá ń san bíi tẹ́tẹ́ ta àtàfọ́ ọmọ kọ̀ọ̀kan a sì wá ní ọmọ fifteen èlónú jama aha àfààní ti ríṣẹ́ ọmọ dàrẹ́ láàmú mọ́ kọ́lọ̀ mọ́ jílé kéwú tí olókùn tí ọmọ ṣe kíni tí ọmọ ṣàdúrà torí àmọ́ ń gbowó tá a bá ń kọ́ yàn kéwú àfi tábà lóhùn ògbówó nìkan ló ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kí nígbà tá a wá kí jimá tánjà máa lọ nígbà idha qudiyatis salah fantashiru fil ard wabtagu min fadlillah wadhkurullaha kathiran la'allakum tuflihun. ọlọ́wọ́n bá ní ẹ bá kí jimá tán ẹ má jókòó mọ́ṣáláṣí o ẹ má lẹ́nu fa tẹ̀sùbá o. wọ́n máa ní àfa ẹ̀ lọ́mọ́ àní hùsí kankan àlọ́ àníbì kan lọ à ọlọ́run ni ẹ jáde ẹ padà bí iṣẹ́ o ìrun mọ́ ni arísìkì <laughs> níjàmbá kò sí abati abàtí òní ṣe ti ń ṣe ọmọ èèyàn wa pàṣẹ tí ọ wa ní lòun mọ̀ sí kíni lòun mọ̀ ta kí ni wọ́n ń pè ní tẹ́tẹ́ jẹ́ mọ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀dàrú ibi kí kẹ́nìkan dáwó kẹ́nìkejì náà dá tiẹ̀ kẹ́nìkẹta náà dá tiẹ̀ kẹ́nìkẹrin náà dá tiẹ̀ kẹ́nìkan wá kó kọ́ mọ́ lọ́lé ọ̀tán kò jù bá ń lọ láyé tí kalukurami, láyé tí sọ̀rọ̀ hadizi ta lọ bẹ lọ́n kí property rẹ̀ àtògùn rẹ̀ kó di tẹni ẹlẹ́ni. àmọ́ ní sùlámù láti máa rí pé tẹ́tẹ́ ọ̀dà nínú ẹ̀sìn mi jàmbá tẹ́tẹ́ gan-an ojúlówó ọ̀nà tá a gbà rówó tá a gbà á di èèyàn ni. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọlọ́wọ́n bá wà láà ìwọ̀n sọ fún ọ ní alukur'an ẹ̀yọ́ màyá mi tálùkùránì bá ti ní kò sọ́nà mbẹ́ ọ̀fẹ́ o ọkọ̀ o ọgbà o ọgbà o ó ti ṣetán o èyí ṣetán o kò sọ́nà mbẹ́ náà ẹjá lọ lè wo alukur'anil karim ẹdíkà lọ lè wo suratul ma'ida quran five aya ninety to ninety two quran five aya ninety to ninety two sórí tọ́ba lọ jẹ́ ni ọlọ́run tọ́lọ́run bá ní má débẹ̀ tọ́ọ̀ bá ní débẹ̀ èyí sẹ́ni ọlọ́run mọ́ ètí wọ́n ń pè ní bẹ̀rù ọlọ́run òun náà ni ṣe é kò sì máa ṣe má ṣe é kò sì kó mbẹ̀ ọlọ́run bá wá sọ fún wa mbẹ̀ ń sọ̀rọ̀ tẹ́tẹ́ ń sọ̀rọ̀ ọtí ń sọ̀rọ̀ ìmọ̀ bọ̀rìṣà ń sọ̀rọ̀ ká máa wọṣẹ́ bọ́ọ̀ bá ti ń wọṣẹ́ wàhálà ti dé ọ̀fẹ́ mọ́jọ́ làbí ọ̀fẹ́ sáfún kádàrá burú tọ́lọ́n sì ní kádàrá méjèèjì lòun fi ṣe kínní lòun fi tètò ayé ọlọ́wọ́n bá wọn sọnù Quran ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamr ọlọ́wọ́n ní ọtí mímu àti gbogbo ohun tí máa ń dọ́pọ̀ lọ́rù al khamru kullu ma khamara al aqila ní tí wọ́n ń pè lọ́tí òun náà gbogbo ohun tí máa ti ń dọ́pọ̀ lọ́rù kódà o lè má jẹ́ mímu o lè jẹ́ jíjẹ o lè jẹ́ fínfín wọn làwọn yẹn ń fi alábòkun eré ọwọ́ adarú kò ní ma ti ń ṣe mọ́ a ṣe ń bọ̀ wá bẹ̀. ọlọ́run bá ní innamal khamru ọlọ́run ní ọtí mímu gbogbo ọ̀ràn ọtí wal àti tẹ́tẹ́ títa wal ansulam wal ansaba àti ká lè pẹran fóòsà nítorí pé òòsà yẹn nídìí ẹran kó lè bá a ṣe ń tọ́lọ̀ máa ń ṣe é fún wa àwọn tí wọ́n ju ẹran sínú odò ọ̀sùn kí ni wọ́n ń bèèrè lọ́wọ́ omi jama wọ́n fẹ́ kí omi yẹn fáwọn lẹ́mìí gógùn kó fáwọn lálàáfíà àṣeyọrí lérí iṣẹ́ sómi omi ni abẹ́ni tó ní kí omi ó máa sàn lọ́lọ́hùn ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n ń pẹran tí wọ́n ń pẹran sídìí òòsà wọlé asìláàmù àtàwọn tí wọ́n ń lọ lè wọṣẹ́ rídìí sùn mí ní amalẹ̀ ṣèitọ́ni ọlọ́wọ́n bá ní ìdọ̀tí ni iṣẹ́ èṣù ni fajitanibu ọlọ́run ni ẹ jìnnà sí i ẹ jìnnà sí i la'allakum tuflihun kẹ́ ẹ lè jẹ́ni tí ó jèrè kẹ́ ẹ lè jẹ́ni ọ̀la kẹ́ ẹ lè jẹ́ni tẹ́ láti bọ̀ tán dáadáa ẹ jìnnà sí tí mo kà á lẹ̀ yìí o. إنما يريد الشيطان أن يوقع العداوة والبغضاء في الخمر والميسر ọlọ́run bá ní ṣe rí èṣù tẹ̀ ń sá fún ni gbogbo wa là á máa ń bẹ lọ́n pé ọlọ́run mọ̀jì àárín lọ bí èṣù wa o mọ̀sì jí kéṣù ọwọ́ á bá wa níbi tá a ṣe kíni ibi tá a wà mọ̀jì á pàdé èṣù mọ̀jì èṣù wọ́n pàdé wa kọ̀ṣẹ́ ní tí ń ṣàdúró èṣù lójúmọ́ kọ́lọ́ mọ̀jì wọn ṣàgbákò èṣù ọlọ́run bá ní ṣe èṣù tẹ̀ fún un ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ibi wọ́n bá ti ń ta tẹ́tẹ́ ni ilé iṣẹ́ rẹ̀ ibi wọ́n bá ti ń mutí ni tọ́ ọ bá ti wà níwájú bí wọ́n ti ń ta tẹ́tẹ́ àbọ̀ wà nílé ọtí ó ti wà nínú kọ́ńpìnì ṣètọ́n ẹni tó lè bá ṣètọ́n nínú ilé rẹ̀ sọ ma pé yóò mú ọmọlẹ̀ náà ni yóò wá bẹ̀rẹ̀ sí da ọ̀rọ̀ rẹ̀ rú láti bẹ̀ ọlọ́run wá ní ẹ̀rí èṣù innama yuridu shaytan an yuqi al-adawata wal-baghdha'a fil-khamri wal-maysiri yóò dá ọ̀tá lẹ̀ láàrin yín yóò sì dá ìbínú lẹ̀ láàrin yín ẹ padà dọ̀tá ara yín ẹ̀yin tẹ̀jọ́ ń ta tẹ́tẹ́ ẹnìkan kó wá mílíọ̀n lẹ̀ ẹnìkejì náà fi wá mílíọ̀n lẹ̀ ẹnìkan bá kó tú mílíọ̀n lọ́ba lọ ẹnìkan fi káàlẹ̀ tòun náà fi káàlẹ̀ jàmá mùsùlùmí wọn làwọn ń bẹ́ẹ̀tì ẹnìkan wá kó káà méjèèjì ó kó lọlé ọlọ́run bá ní bàgùdọ́ ẹ̀ níyọnu síra yín lérí ẹ̀ ẹ̀ sọ̀tákù ni kódà bóńtọ̀ wọn bá tún padà délé tíyàwó rẹ̀ bá béèrè pé ń bo ní ká wa wọ́n ti jẹ́ ẹ̀ ọlọ́run ni wọn yóò sì tún dọ̀tà àwọn ẹbí ẹ̀ àdáwà wọ̀lbàgùdọ́ ìbínú kò ní sí resting of mind nínú ayé yín má tẹ́ ẹ bá ti mutí tẹ́ ẹ sì ń ta tẹ́tẹ́ ọlọ́run bá ní wọ̀yẹ̀sùn dàkún àwọn dìkìrì là ẹ ní rántí ọlọ́run o bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ yìí wà á ní sọlá ẹ ní kírun mọ́ o bẹ́ẹ̀ sì ń lọ mọ́sálásí ìkíkùkì lẹ́ẹ̀mọ́sẹ́gẹ́ ni lẹ́ẹ̀mọ́ kí. fa alhantum muntahun ṣé ẹ ti ṣetán láti túbà tẹ́ bá ti túbà èmi ní òfin oríjì yín o ta ni ń sọ̀rọ̀ yìí jẹ́ Allah my brother my sister are you ready to repent so o ti ṣetán nígbà tí ayé ayé sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà wọ́n ní intahaina intahaina àwa ti stop ẹ o àṣemọ́ o àṣemọ́ o ọlọ́run sì pa gbogbo èyí tí wọ́n ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ fún wọn. wà á ti ọlọ́ àwọn àti ìrọ̀sùn ọlọ́run bá ní ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé ànábì wà á dàrú ẹ sọ́ra wà á dàrú ẹ sọ́ra wà á dàrú ẹ sọ́ra ẹ sọ́ra ẹ fura ayé yóò bàjẹ́ látara tẹ́tẹ́ àtọ́tì àti kẹ́ ẹ máa pẹran fóòsà àti kẹ́ ẹ máa lọ lè wúṣẹ́ fàyín táwa láìtún tẹ bá wá ní ẹ kẹ́yìn sẹ́mi ọlọ́run ẹ̀ ní gbọ́ ẹ máa mu ọtí ẹ máa ta tẹ́tẹ́ ẹ máa wá pẹran sí di òòsà ẹ sì máa wúṣẹ́ fàlámù ànàmà àlàrọ̀sùn nínàlìbàlà gòlìmọ̀bí ẹ̀jẹ̀ ó yẹ yín pé ànábì ti mọ̀ràn sí yín kò lè mú yín pé ẹ má ṣe é kọ́kàn sọ fún yín náà ni àfọ̀ lágbára láti kánṣu tẹ́tẹ́ gambling ìmáàmù lágbára wọ́n sọ tipa báka ní mọ́sálásí ní jama ọlọ́run ní bẹ́ẹ̀ balẹ̀ nígbọ́ tọ̀ kánẹ́bí ọkàn sọ fún yín náà ni n tí n fẹ́ kẹ́ ẹ rí tí mo fi ní ẹ má ṣe ẹ padà pàdé ẹ̀ wọ́n dún tètè lọ́mọdé ní ká má ṣe kankan kò fẹ́ ká rí wàhálà kan bẹ́ẹ̀ bá ti wá ṣe kò ní rí wàhálà yẹn bẹ́ẹ̀ bá ti ṣe consequence ń bọ̀ àwọn afáàní àyà yìí tabawo àyà ninety to ninety three ninety to ninety three ìjà lọ́lẹ́ ká pẹ̀lú reflection nínú ilé kí wọ́n náà gbọ́ ohun tọ́lọ́wọ́n bá ń sọ chapter five Quran five ayah ninety to ninety three ẹ̀yọ́ Miami, nínú ẹ̀sìn wa tó o bá lọ ń jẹ́ mùsùlùmí kìí ti pé ọkàn máa dé sábàkà ọ máa lu eyín maka ọ máa mú tẹ̀sùbà káàkiri oye ọ máa wá máa wọṣọ funfun bàtà funfun káà funfun níjọ́ Sunday ètò wọn ń pè Islam kọ ìdá ń pè Islam ẹ̀ mọ́jàmá ní ká máa lo ń tọ́wà nínú ìwé tí wọ́n sọ kalẹ̀ fún wa tọba ti lóò lo alukurani mọ́ alukurani wà fún ìwé ìmọlọ́nlọ́kan alukurani wà fún ìwé ìjọsìn alukurani wà fún ìwé àdúrà alukurani wà fún ìwé òfin way of life bá a ṣe lo ayé wa sẹ́mi pọ́rọ̀ afẹ́rówó ń sìn kì í sọ̀rọ̀ mọ́ṣáláṣí kọ́dà àwọn ẹni tó bá lọ mọ́ṣáláṣí ti ń lè polówó ọjà ipa ìdákun máṣe kó mọ́tò kan dé sìn ẹ one point five ni ìmáàmù ẹ fún mi nígbà láàyè kí n sọ fáwọn èèyàn ẹ̀yin jẹ́ máa sọ̀lú àlẹ́ nàbí kẹrin àbí bó ṣe wí náà kọ́ ẹni tọ́rọ <laughs> òye a ní àṣẹ kó àwọn product kan dé ẹ a ní káwọn fọwọ́ fún wa ní ìṣẹ́jú márùn lẹ́yìn jimá ẹ iye báyìí là ń ta anábìyí ni kẹ́ ẹ ṣe pèlè pé ọlọ́run níjọ ta nítorí pé àìtajà nínú mọ́sálásí àìpolówó ọjà nínú mọ́sálásí ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ mọ́sálásí ti yanjú ṣé wàá rí ọ̀rọ̀ wa àtajà ìtalọ́wà ẹ̀sìn tí wọ́n á tẹ̀lé wa lọ́ta. Umar ibn Khattab nígbà tó di ọjà ó ní gbogbo yín tẹ́ wà lọ́jà ó ní gbogbo yín ẹ lè padà sí mọ́sálásí kẹ́ ẹ lọ lè wo ipò tí ń tẹ̀ ń ta wà nínú alukur'an ẹni tí ó bá padà sí mọ́sálásí tá a bá gbọ́ pé ọ̀tà takuta lọ́jà ń bí tó tako òfin kur'an á lè kó lọ́jà á sì hàn lè mọ̀ á sì jẹ́ ìyà ọ̀rọ̀ umaru ìjọ yé wa pé ẹ̀sìn dá sí mọ́sálásí ó sì dá sí ìta mọ́sálásí kẹ́nìkan mọ̀ pé ẹ̀sìn tó ń gbà pé this is my job iṣẹ́ táwọn ń ṣe nìyẹn this is our company company tiwa nìyẹn kọ́ọ̀ṣì tẹ́mi ṣe nìyẹn ẹ̀yà afá yìí ti ń ti lé jù afá alágbájá bá ṣe ìyín máa ń ṣàdúrà fún mi lóṣooṣù afá àtàmọ̀dò wa bá ń ṣe ìyín máa ń ṣàkúrà yàá ṣe fún mi why you you always you, you, you, you used to condemn this is not good that is not good mo ní ọmọ ìyá wọlé farabalẹ̀ farabalẹ̀ kọ́ ka Kùránì ẹni tí ń jẹ́ mùsùlùmí lẹni tí ń lo kuraani ọlọ́run ti wá sọ ní quran five verse ninety to ninety three ìpè gambling àti alcohol highly prohibited by allah subhanahu wa ta'ala kí ló tó kù mọ́ jama ọlọ́run wa ní àwọn afáwa mú kó mú òkun ọ̀rọ̀ àyà yìí jáde wọn lọ́la kọ̀ọ̀kan ni pé tá a fi mọ̀ pé ọ̀rọ̀ gambling àtọ́tí kìí ṣe ọ̀rọ̀ kékeré ọlọ́run bá fi sí kàtígórì ẹ̀bọ sẹ́wọ̀n pé ẹ̀bọ wọ́n fẹ́ da nǹkan kan papọ̀ mọ́lọ́ni ẹ fẹ́ pẹran fún ogun ọlọ́run ló sì sóore ọlọ́run ní ó yẹ kẹ́ máa bẹ̀rù ọlọ́run wá fi sáàrin yẹn bọ tá a fi mọ̀ pé bọ́ọ̀ bá lọ́ọ̀ ṣe bọ́ bọ́ọ̀ bá ń ta tẹ́tẹ́ eré ewu lọ wa ó rí bọ́ọ̀lù ṣe tóni yín wá ń fi ẹbọ yín fi sínú kàtégórì àwọn tí wọ́n ń ṣe kínní àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ wọ́n ní tá a fi rí reflection ṣe lérí àyà yìí ni ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sọ pé innahuma rijis ọlọ́run ní ìdọ̀tí ni alkadar ọlọ́run ní tẹ́tẹ́ ìdọ̀tí ni owó dọ̀tí ni ọtí mímu ìdọ̀tí ni ìdọ̀tí ló mú àárẹ̀ ló mú wàhálà ló mú ẹ jíndé sí ọlọ́wọ́n bá ní ìdọ̀tí ìdọ̀tí yẹn jẹ́ àmọ̀ pé kò sẹ́nìkan tí ó fẹ́ kí ìdọ̀tí ó wà nínú ilé òun àbí nínú aṣọ òun torí ìdọ̀tí kò sóore mbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn afáà ní tí reflection wọ́n fi lágbá lérí àyà yẹn òun ní ọlọ́run ní mí ní àmàlẹ̀ ṣèitán Allahu akbar ọlọ́run ní sẹ́ ṣèitán pọ̀ tí máa ń ṣe o ṣọ́ọ̀bù rẹ̀ sì pọ̀ o àwọn kíọ́sì rẹ̀ pọ̀ o àwọn àyè títí máa hàn yẹn léèmọ̀ títí máa bayé yẹn jẹ́ pọ̀ o nínú ẹ̀ ní ọtí mímu àti tẹ́tẹ́ títa mìíràn amali ṣaitan tálọ́ wá bẹ lọ́hùn kí èso ráyè nu ayé òun wọ́n ní gbogbo èèyàn tí ó bá fẹ́ kí èso orí ààyè nínú ayé òun tí ó bá fẹ́ kí èso destroy ayé òun kó jìnnà sí tẹ́tẹ́ àti ọtí mímu àwọn fáà nínú tọ́lọ́hún tó sọnù ayà yìí ó ní fájì tẹ̀nìbù ọlọ́ọ̀ni ẹ̀ ń bẹ́ o ẹ kú òǹbẹ o tọ́lọ́mọba ni a kú òǹbẹ ó ti rí nǹkan kan wájú ọ̀rọ̀ kọjá pé àṣẹ bí owó ńlá fi kọ́lé yóò padà ta lé yẹn jẹ̀mọ́ yóò padà ta lé yẹn bó bá jẹ one million lé ní jẹ̀mọ́ tí ń rẹ́rìn káàkiri wọ́n padà gba ní five million tó bá fowó ó bá jẹ fifty million tó kọ́lé tó ra mọ́tò tó ṣe gbogbo ẹ̀ níjọba ta tó fi lé ta oye àtọwọ́ káàsì tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n gba ní hundred million jama yóò tán padà sóko rẹ̀ náà ni ọlọ́run ní kankan bẹ ń wájú tẹ́tẹ́ àtọ́tí fọ́jítẹ̀ níbù ẹ jìnnà sí òkè nǹkan wọn má dé bá yín àǹfààní nínú àyà yìí àtúnrí ọlọ́run tó ní okó la adáwà ọlọ́run ní ọ̀tá tọ́ta bá ti ń lé yẹn jama kò sí sinmi ma ọ̀tá wọn máa lé yín ẹ̀yin náà máa lé ọ̀tá kò ní sí ìfọ̀kànbalẹ̀ nínú ayé yín tẹ́ ẹ bá ti mutí tẹ́ ẹ sì ń ta tẹ́tẹ́ ẹ máa wá bínú ara yín ogun ayé ogun ayé kò sẹ́ni kankan tí ẹ ṣàdúrà láàárọ̀ pé kọ́ lọ́mọdé òun rogun ayé ọ̀wọ́n lè lè ta tẹ́tẹ́ o ti rogun ọlọ́lẹ̀ mutí o ti wogun ogun ní jẹ̀má kálukú la máa ń pẹ́ ọlọ́mọdé á ní ẹran kórìíra la o bẹ́ẹ̀ máa ta tẹ́tẹ́ kí lọ́lọ́ni yóò máa ṣẹlẹ̀ wọ̀lbẹ̀kọ̀tọ̀ ọlọ́ni àwọn yóò rí ọ ládùúgbò báyìí wọ́n sì máa gbé oore fún ọ ipe lágbájá lẹ fẹ́ fúnṣẹ́ ó ń tẹ́tẹ́ ni ọlọ́run ó fi ìkórìíra rẹ sẹ́mi àwọn èèyàn o àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ rẹ mọ́ tí wọ́n bá sì ti nífẹ̀ẹ́ yàn mọ́ ayé èèyàn ti parí nu jàmá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wọ́n sọ́dún àǹdíkèrè là ọlọ́run èyí tó wá ga jù ni pé yóò mú yín gbàgbé ọlọ́run èèyàn ní máa mutí kó ní imán anábì ní láà la yezini zani wa wa muminu ẹni tí ń ṣe sinna lọ́wọ́ kò sí mọ́ni lára ẹ̀ wala yashrabu sharibun wa wa mumin ẹni tí ń mutí kò sí mọ́ni lára ẹ̀ ọlọ́run bá ní tẹ́tí àtọ́tí yóò mú yín gbàgbé ọlọ́run tó wà lérí irun tí ìmáàmù ọmọ ka súrà tó ti gbàgbé ara rẹ lọ wípé a èló ní jẹlé ní a tí nọ́mbà mi bá jáde rànlẹ́ a owó dé mo ti bọ́ sínú ọlá ṣé ń kírun náà nu jama. kètì ìrówó yẹn o irun ti bàjẹ́ ọwọ́ atatẹ́tẹ́ ọwọ́ ajẹ irun tí ó kì í jọ̀hún títí tó tán ọlọ́run bá ní yóò gbé yín gbàgbé ọlọ́run ní kódà ẹ̀ ní rírun kí mọ́ bá ti mu títẹ̀ ń ta tẹ́tẹ́ ẹ̀yọ́ mayami ọlọ́run bá ní wà ti ọ̀la a ti rọ̀ṣọ́lá ẹ̀ wá tẹ̀lé mi tẹ̀lé ànábì kí ni ọlọ́run sọ fún wa ẹ̀ tí ẹ tẹ̀lé mi ebe mi mọ̀ dá yín ìtẹ́ ń ṣe wọn ò dáa fún yín kò sóore ń bẹ̀ fún yín ẹ tẹ̀lé mi ẹ sì tẹ̀lé sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú tọ́lọ́mù tó sọ náà ayà ni wọ́n ní wahdharu ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín tí wọ́n bá ń kìlọ̀ fún yàn pé ṣọ́ra ẹ má bayé ẹ jẹ́ má bayé ara ẹ jẹ́ ọlọ́wọ́n ọba wa ní fa in tawallaytum fa'lamu annama ala rasulina al-balagul mubin tẹ́ bá wá lẹ̀ ní gbọ́ ẹ máa ń so ọlọ́run mọ́jà sí àbámanú ayé wa o ẹ̀rí alákọ̀ọ́kọ́ ní nínú alukuraani tó gbégi lé ọtí àti tẹ́tẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì eléyìí wà nù bákàrà quran two aya two two zero two hundred and twenty ẹlẹ́ẹ̀kejì tó nù ọ̀ọ́lọ́lé ọ̀ọ́lọ́lé sí kuraani rẹ̀ translated yẹn àbílẹ̀rẹ̀ fóònù yẹn náà ni gbogbo ń táàfà mi máa wá ń wí fún ọ lérí ọtí ọkàn máa gbọ́ sẹ́yìn etí ni aláàní ká máa ṣe nǹkan ẹ̀ ń pé alẹ́ fi sògùn òwòsàn náà irọ́ o má ja'ala Allahu shifa'akum fima harrama alaykum ọlọ́run bá ní nǹkan tí mo ní kẹ́ ẹ má débẹ̀ ayé ní fi wòsàn yín síbẹ̀ ebe mo ní ẹ má débẹ̀ aburú kan sì wà ń bẹ̀ mo fi sọ bẹ́ẹ̀ yín wàá fi wòsàn sínú aburú fún yín ọlọ́run bá ní yasalunaka anil khamri wal maisiri wọ́n ń bọ̀ wá bè wá nábì nípa ọtí àti tẹ́tẹ́ kúlífìhìmá ismu kabir sọ fún wọn yìí pé ẹ̀ṣẹ̀ ńlá lọ́wọ́ à ń bẹ o àyà yìí lọ sọ̀kalẹ̀ kíta alákọ̀ọ́kọ́ yẹn tó sọ̀kalẹ̀ wa manafi'u linnas àmọ́ wọ́n rò pa àǹfààní ń bẹ fáwọn ẹ̀ mà àǹfààní yẹn nígbà wọ́n bá ta ọtí ẹ̀ wọ́n àwọn ọlọ́tí ni wọ́n lówó jù ń sìn àní ẹni nǹkan ọ̀dà kọ̀dà mọ́kọ́lé àkọ́kọ́ mọ́kọ́lé ẹ̀kejì mọ́kọ́lé ẹ̀kẹta mọ́lọ́mọ́kà ọlọ́wọ́n bá ní ọmọ èèyàn rò pé àǹfààní bẹ́ẹ̀ fún un ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá fẹ́ mú ti ń gbádùn rẹ̀ nì ti mú lọ́wọ́ nì poison ni jama ọlọ́wọ́n bá ní wọn mọ̀ fi wuli nas kámọ́ sí ayẹyẹ yẹn tú o àwọn kan máa ń sì tuntun ó pé bá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ń yọ yẹn bá ní wọ́n bá ní ẹ̀ṣẹ́ bẹ̀ akébàrò bẹ́ẹ̀ bá ń tọ́ tí ó lè lówó bẹ́ẹ̀ bá sì ń ta tẹ́tẹ́ ó lè kọ́lé ọlọ́run ọba ní kò sáǹfààní ń bẹ̀ fún yín láyé ń bí àti lọ́run onítẹ́tí ọ sàbámà ọmọ tí ọ sàbámà bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan nínú ẹbí yín ti ń ṣèkan nínú méjèèjì ẹ ti ní pírọ́bùlẹ́mù nínú ẹbí o ẹ máa wá ó ti ní fáírọ́ọ̀sì nínú ẹ̀wà níjẹ́ kọ́ràn ẹ máa pòun náà sí fámílì mítìn yìí pé brother Rasheed ní sunday tí ń bọ̀ gbogbo ẹbí fẹ́ rí yín àní kí ló dé àní abadébẹ̀ a máa sọ gbogbo ẹbí bọ̀dá rasidi mutí alájà àkàfáyà òun náà ń ta tẹ́tẹ́ nítorí pé tẹ́ ẹ mọ̀ pé tí àṣírí ẹ̀ bá fẹ́ tú tí láńlọ́ọ̀dù bá lóun lè kó lé ẹ pè mítìn àbí bọ́bá rẹ̀ ẹ pè mítìn bọ́bá wà lọ́sibítù ẹ pè mítìn nígbà tẹ́ ẹ̀ ti ràn lọ́wọ́ káàárẹ̀ ọmọ ṣèkéré ọmọ dàrú yẹn kọ́mọ jìyà ọ̀run náà ẹ gbọ́dọ̀ ṣe kínní ẹ gbọ́dọ̀ ràn án lọ́wọ́ ní eré rẹ̀ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa alimẹ́sìrò ẹ̀rí tẹ́tẹ́ akadùnmá lilghairi bi yusri wa suhula mingeri kadin wala ta'abin àwọn afáàní tẹ́tẹ́ kákan rí owó fàánà ní jẹ́bẹ̀ ní rọrùn láì ṣe wàhálà ìtì máa ń pè ní tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́tẹ́ lè ọwọ́ ajé oríṣiríṣi tẹ́tẹ́ tá a máa ń ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ jàmáà òun náà ni tẹ́tẹ́ èyí tá a máa ń tẹ láàrin àwọn ọ̀rẹ́ àti ọ̀rẹ́ lẹ́yìn náà yóò tún kó ń bẹ̀ yóò dé tàǹtà nínú síríìtì lẹ́yìn náà yóò kó ń bẹ̀ yóò lè tá a máa ń ta ní bọ́sítọ̀m lẹ́yìn náà èèyàn wa kọrí lọ etí omi lájà yóò wá gbé briefcase pẹ̀lú dollars tó kúnnú briefcase yẹn hundred million two hundred million yóò lè fi ta tẹ́tẹ́ wọ́n ní inú rẹ̀ dùn bọ́ inú rẹ̀ bàjẹ́ bọ̀ èsẹ̀ ni ọlọ́ àwọn kiosk kiosk kiosk oníkọ́lọ̀ green oníkọ́lọ̀ red wọ́n sì gbé engine síwájú ẹ̀ oní calculator àbí iná ń gbókọ ẹ̀ calculator náà ni ẹ̀ oní àná calculator fún lótò bí kẹfẹ́rí bá ń bẹ ń wájú ike tí wọ́n ń gbé kalẹ̀ ńkọ́lọ̀ rẹ̀ dìhun kódà fọmọláyé tí mùsùlùmí bá wá jẹ́ pé mùsùlùmí ló ń bẹ̀ la ilaha illallah àdánwò tó bá wọn pọ̀ ìpèsè bí wọ́n pèrè mùsùlùmí tí wò ní kuran lè tí bá bá ti ọ̀kọ́ ní kuran irú kéwù ni ó kí àáfàá wo ló kọ́ ń kéwù tó fi wá kọ́ ń kéwù débi pé ọ̀mọ̀ pé tẹ́tẹ́ sí kíni tẹ́tẹ́ ọ̀dà ọ̀kan tí wọ́n wá sun rárá láti lọrin báyìí tí wọ́n wá báyìí ẹ tí máa ń kọrin báyìí tó lóun ṣe wá sí níjọ́ tó pàdé bàbá ìyàwó bàbá ìtọ̀hún ìyàwó bàbá ìjẹ̀bú ó sì sọ fún un pé tọ́ seven direct ten direct èmi náà gba tèmi náà o àwọn àfáàní wọ́n ti sáyìn wọ́n ti sáyìn fún ṣèitán ipò tóun wà náà ni pé òun ló jogún ànábì àti Quran kó dìfẹ́ǹdì sẹ̀ríà kó dìfẹ́ǹdì Quran kó wá sọ ń tà nábì sọ nítorí pé àlè wúlò àmọ́ wàràsátùl àǹbíyà àwọn àfáà ni wọ́n rólé ànábì kí ni wọ́n jogún wọ́n jogún mà ìmọ̀ yẹn lẹ́yẹ kọ́kọ́ ìyàwó bàbá àjẹ̀bú pé ìyàwó bàbá àjẹ̀bú ọlọ́ọ̀ni kẹ́ wá bílẹ̀ ní tẹ̀sí ọ̀dà o ẹni tí ń jíṣẹ́ ọlọ́run ó ní owó tòun náà dà gbogbo àwọn olórin ni wọ́n bú ẹ̀rín ó sì ti sọ ó ní ẹ̀yin olórin yìí èmi náà lẹ́ẹ̀ máa pè èmi náà mọ́jọ yín síìdì yìí lọ́wọ́ ara sínú ilé lọ́lọ́ òfin ṣe fọ́ọ̀nù yóò da ọpọlọ àwọn ọmọ rẹ rú. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo ìran tẹ́tẹ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀là wa lóògùn rárá káwọn mẹ́wàá ó dáwó káwọn méjì ó kó káwọn méjì ó dáwó kẹ́nìkan ó kó anabi wa muhammad sallam anabi ni man halafa minkum faqala fi halfihi billata wal uzza nínú riwaya mi billata anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹnì kọ̀ọ̀kan ní tí ẹ bá fi lè búra tẹ wá lè búra pẹ̀lú láàtà láàtà ní ọ̀kan nínú àwọn òrìṣà tó wà ní maka faliyekuli ilaha illallah tọ́ba kan bọ́ sí yín lẹ́nu bí mùsùlùmí náà tó ti di alùsùnà tọ́kàn ní e paripa ṣe mọ̀ pé ọkàn bọ́ sí lẹ́nu ni tọ́ba ti bọ́ sí yín lẹ́nu bẹ́ẹ̀ tí láàtà bọ́ sí yín lẹ́nu nígbà fẹ́ búra ẹ̀yà ni la ilaha illallah bẹ́ẹ̀ bá ti wí ọlọ́run sì pa ìsẹ̀yìn rẹ fún yín anabi ni wọ́n máa ń kọ́ lálẹ́ ibi yìí ẹni bá wá sọ fọ́ọ̀mù ayá rẹ̀ ó ní taal wambi ukọ̀ọ̀mìrúka ukọ̀ọ̀mìraka faliyata sadak wambi diajo bet diajo tatẹ́tẹ́ káwọn ẹni tí yọ jẹ wa èmi náà fowó lẹ̀ kájọ ṣe nǹkan báyìí ọkàn sọ lásán anabi ni bó ṣe sọ̀hún kọ̀ wá padà ta tẹ́tẹ́ mọ́ anabi ti ń bínú sí i fi ní bínú sí i ni pé lẹ́yìn ìgbà tó ti sọ ni kó lè ṣe sàrà abatala afọ́jú ti ń bọ̀ ó fún ten thousand bó lórí àfa sara tó ní màlágbà á sọsọ kú sọ lánàá ni kí ló wá sọ wọn kàn fi bẹ́ẹ̀ nìkan ṣeré pé jájọ bẹ́ẹ̀tì nígbà tẹni tí ò ta tẹ́tẹ́ mọ́tá ní kó lè ṣe sàrà sàrà máa ń pẹ̀sẹ̀ rẹ ni ó ti ṣẹ̀ ni bó bá wá padà wá ta ayé ti wá bàjẹ́ lọ́dọ̀ ìran tẹ́tẹ́ eríṣiríṣi àwọn tẹ́tẹ́ kan bẹ tọ́jú pé alimẹ́sìrì fẹ́lẹ́ musabakat musabaka ò ní kájọ máa ṣe eré competition kẹ́nì kan one hundred thousand kalẹ̀ kẹ́nì kan náà kó hundred thousand kalẹ̀ ipe afẹ́mẹ́ni tí yọ sáré dé ọ̀hún yẹn ẹni bá kọ́kọ́ débẹ̀ yọ gba two hundred thousand yọ máa lọlé tọ̀hún sáré eléyìí ń sáré bí ó ṣe lu eléyìí ń jìbìtì tọ̀hún náà ń sáré bóun náà ó ṣe lu ẹnìkejì òun náà ń jìbìtì kí làwọn méjèèjì jama olè eléyìí wá sáré ó two hundred eléyìí sáré ó tún lù sí hundred thousand sílẹ̀ yìí nídìí àyà ti àdéhùn fún yàn kéèyàn tó mọ̀ pé àìpé orí ní sẹ́kínní ní ń jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́mọdé rí wàrú jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tẹ́tẹ́ wọ́n ní ẹnìkan ó dunnú ẹnìkan ó ṣe kínní ẹnìkan ó banújẹ́ ẹnìkan ó jèrè lójú ara rẹ̀ bí ó ṣe jèrè náà torí kò jẹ́ torí ọlọ́run sún wàhálà àti ẹ̀ náà síwájú ni two hundred thousand yẹn òun náà padà fi ta ó ti yé tí wọ́n gba three hundred thousand lọ́wọ́ ẹ̀ yóò fi dí tàná gbogbo onítẹ́tẹ́ kọ́ máa rántí pé èyí tóun bá ta lọ́tọ̀tún la òun ó fi dí tèní ni ẹ̀ gbọ́dọ̀ bá èyí tí òun gbà lẹ́nìí ọjọ́ tí wọ́n gbà ó ti dí kan lẹ́nìí torí ẹlòmíì ọ̀tá tẹ́tẹ́ pẹ̀lú owó díẹ̀ yóò sì jẹ níjọ́ tí wọ́n bá jẹ òun odidi ilé rẹ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n jẹ àyèmọ́yà àwọn tí ò ní lélẹ́rí mọ́ nítorí tẹ́tẹ́ jẹ máa ẹlòmíì ò ní káńdì mọ́ nítorí tẹ́tẹ́ ẹlòmíì ní owó mọ́ nítorí tẹ́tẹ́ nínú àwọn ìran tẹ́tẹ́ òun náà ni ìran ká máa ṣe musabaka competition ẹlòmíì lè ní ọ̀yà búrẹ́dì búrẹ́dì loaf búrẹ́dì ńlá gbangba ni èlò wọn ń tajà mọ́ ó ní three fifty three hundred yẹn ẹ wà ní ọ̀yá ọmọ ọdún méjìlá ni àwọn méjèèjì ẹ wo bíkùn rẹ̀ ṣe tó ẹ wo ń tó fẹ́ jẹ wọ́n wà ní ọ̀yá gba one thousand èmi náà mú one thousand lẹ̀ ẹni bá kọ́kọ́ jẹ búrẹ́dì yìí tán òun ní mọ́mí o òun ní ọgbà two thousand jẹ̀mọ́ wọ́n di wúrò wúrò wúrò wúrò ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn míì àmàlà ní jama àmàlà wọn bu àmàlà ìṣubú mẹ́jọ wọn sì kọ́ sójú kan kì í ṣe pé àmàlà ló fẹ́ jẹ ó fẹ́ jalè ni àbí mi wá jẹ àmàlà àmàlà mélòó lẹ́yìn máa ń jẹ ó fẹ́ jalè ó ti yé yóò wọ́n wá jọ bẹ́ẹ̀tì ẹni bá wá yára bọ́bọ́ wá jẹ àmàlà èèyàn mẹ́jọ tán jàmá sẹ́mi pé ó ti dá àárẹ̀ burúkú kan sínú ara rẹ̀ léyìí tó jẹ́ pé wàláyé twenty thousand ó ni kò lè ràn onítẹ́tẹ́ ń ti wàhálà síwájú ni àwọn afa wa wọ́n ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àmọ́ láìda wọ́n ní tẹ́tẹ́ lérí ntí yọjẹ́ àláàlì ẹ̀ṣẹ̀ ni bí àmàlà àti búrẹ́dì tá a sọ sí bọ́bá wa jẹ́ pé ọtí ni àbí arábìnrin yìí tó lè súnmọ́ lẹ́ẹ̀mẹjọ tọ́ba tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ ni fahadà ashina eléyìí tó wá burú jáì oní ẹ̀sìn lọ láwùjọ wa a ní ìgò ọtí ni mẹ́ta ìgò tìrìtìrì mẹ́ta ńláńlá ọ̀ya ẹni bá kọ́kọ́ mu tán eré burúkú ni àwọn tí wọ́n ń ṣe ń ṣe ó tún wá ọ̀tà tẹ́tẹ́ ó tún ṣe kí ni ó tún mutí ó tún dẹ́ṣẹ̀ ẹ̀rí kọ́mpẹ́tíṣà yìí tí ò sí tẹ́tẹ́ ń bẹ̀ òun náà ni kọ́mpẹ́tíṣà yìí tó pé ẹnìkan ṣoṣo mo ní jájọ sáré débẹ̀ yẹn tí n bá ti wá ṣáájú rẹ̀ kò sí nǹkan kan tí ń fọn àmọ́ tí ọba ti ṣáájú mi ń fọn fóònù mi ẹnìkan ló fi nǹkan lẹ̀ ẹnìkejì ò ṣe kínni òun ò fi lẹ̀ eléyìí ni ó fi ṣe lákínni nígbà sì ṣáájú ẹ̀ dé ibẹ̀ fóònù rẹ̀ ṣe kínni kò gbọ́dọ̀ banújẹ́ torí ó bùn ni àmọ́ tó bá dé àwọn méjèèjì ni wọ́n jọ fi fóònù lẹ̀ tẹ́nìkan wàá kó fóònù méjèèjì nígbẹ̀yìn ìrìn àjò wọn kí ni wọ́n ń ṣe ń jẹ̀mọ́ tẹ́tẹ́ wọn ń ta yẹn. àwọn bàbá wa tó jókòó lẹ́yìn ní bá ní àwọn fún wa ní ọ̀kadà kan káwọn ọmọ yìí kan bá wa ka Kùránì ẹni bá máa kanu wọn ẹgbẹ́ ọ̀kadà fún bí ó bá lè gùn kó gbé fún bàmí tiẹ̀ káwọn ọmọ fi ṣe kínni káwọn fi wá jẹ àwọn ọmọ yẹn wá ń ka kálukú sáwọn wọn fi ṣe wọn ní akin ẹni wá rí kàdáadá nu wọn àwa fún lọ́kadà tẹ́tẹ́ kàn jàmá ẹni yẹn torí pé àwọn ọmọ yẹn wọn ò dáwó kankan láàrin ara wọn dépò tá a pè ah, dáàdi owó tá a dá Ibrahim lọ padà kó gbogbo wọn kó lówó ẹnìkan ló gbé owó kalẹ̀ eléyìí ṣe tẹ́tẹ́ o kọ́mọ́dọ̀rọ̀ dúró ìgbé yẹn ń ṣe musabaka Quran àwọn ọmọ wa ń díje wọn wá jọ ń lóhùn tẹ́tẹ́ kàn jàmá àmọ́ tẹ bá ní gbogbo ọmọ kọ̀ọ̀kan ọlọ́run níjà marú ẹ̀ àwọn àfáà ní asan five thousand Quran competition Quran competition àwọn ọmọ wa dá five thousand bàbá rẹ̀ wá ń pè àyín mélòó ní àwọn làwọn fifty làwọn bàbá wa fojú calculate five thousand lọ́nà ọ̀nà fifty èlónú jama two hundred and fifty thousand ah ìwọ̀n pé Ibrahim múra o múra o kọ́ ọ̀ka kínní kọ́ dá o gbogbo tẹ̀dídú rẹ ni kó gbé o <laughs> ó sì wàá ka bẹ́ẹ̀ lóòótọ́ ó wá kó five thousand yòókù ẹ̀jọ tẹ́tẹ́ nídìí alukuraani èyí ó ṣe wọ̀ náà nẹ́fì ní àwọn afáàn kí wàá ṣàkíyèsí ipò gbogbo àwọn tó bá fẹ́ gbé koran competition kalẹ̀ oyè ata fọ́ọ̀mù ata kí ni ìjà pé fọ́ọ̀mù oyè kamara ẹ fún wọn fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ ni nítorí wọn fọ́ọ̀mù tá a wí iná jàmáà ìgbà ọba ṣàjọ dáadáa ẹ wọ́n gbé bẹ́sẹ̀ koran competition ẹ lè bá ẹnìkan náà àwọn tọ́lọ́ wọ́n sì tẹ fọ́ọ̀mù fún yín wọ́n sì gbà lọ́fẹ̀ẹ́ ẹ sì gbẹ́bùn kalẹ̀ fún ọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí tẹ́tẹ́ náà tún wà nínú àwọn nǹkan tá à ń rà eléyìí sí supermarket eléyìí náà sí supermarket àwọn méjì jọ ń ta oúnjẹ wọ́n jọ ń ta nǹkan jíjẹ mímu wọ́n wá gbé ọ̀kadà síwájú supermarket eléyìí níbo lẹ́yìn máa ń lọ jẹ̀mọ́ níbo lẹ ntẹ fẹ́ ra wà ń bí náà jàmọ́ àbí kí ló mú yín wọ bí torí ọ̀kadà wọn wà ní tọ́ba dìgbẹ̀yìn oṣù àbí gbẹ̀yìn ọdún bẹ́ẹ̀ bá ti ń ra kankan ó ní pépà pélébé kan tẹ́ ẹ máa já sínú kòtò sí ààyè kan bọ́ọ̀sì kan tí wọ́n gbé lẹ̀ tọ́ba ọdún ẹni wọ́n bá ti wá mú bẹ̀ wọ́n kàn mẹ́nìkan náà ni ẹni ọlọ́jẹ́ ọ̀kadà tẹ́tẹ́ ni jẹ̀mọ́ o baba sheikh othemin ní ojúlówó tẹ́tẹ́ nìyẹn alákọ̀ọ́kọ́ ni pé kìí ṣe pé súwìtì tó lè ra àwọn àníyàn súwìtì lọ́dà ọ̀fẹ́ ní pépà nínú kótó ní kó lè jẹ́ ọ̀kadà tọ̀hún náà tọ̀hún náà wá ra bisikíìtì bisikíìtì wọ́n ń ta aládùúgbò ẹ̀ ẹ tó máa wá kó bá ọjà ẹnìkejì tó wọ́n ró ọ̀kadà bójú Islam a ní tẹ́tẹ́ oríire ní ìmọ̀ ní oríire àti tẹ́tẹ́ tí wọ́n lọ papọ̀ ọba ti nítọ́ ti rí ibú kọ oníkan máa ọbẹ̀ lọ́nkọ́ lọ́nka kó ìlérí rẹ kọ lọ́pàpọ̀ jàmbá oríire àti tẹ́tẹ́ kọ lọ́pàpọ̀ tẹ́tẹ́ orí burúkú ni oríire ọ̀tọ̀ àwọn àfa wa wọ́n ní kótó oríire yìí ká má pè kótó oríire mọ́ kótó eré burúkú ni kọ́lọ́ mọ́jà bá wọn ṣe ẹ̀yọ́ màyá mi nígbà míì mọ́tò ni wọ́n wà da ẹlẹ́dàbò mọ́tò kónkóló mọ́tò mi lè tóbi àwọn yóò máa sáré máa sáré káàkiri wọ́n ní nínú ẹ̀ jẹ́mà nínú àwọn tẹ́tẹ́ tá a wí òun náà ni alimaisiru fil islahiyat insurance insurance aa ọmọ ya àwọn èèbó wọ́n sì kun agọ̀ wọ́n sì kun lọ́dà wọ́n wá pè ní insurance wọ́n ní insurance company ọmọ ìyá ilẹ̀ yìí kéwú kẹ́ ẹ má kó sọ́wọ́ ìbò èèyàn gbọ́dọ̀ kéwú kó tún gọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gọ̀ àwọn èèyàn gọ̀ ọ wá lọbẹ̀ ó lè gba fọ́ọ̀mù ọ wá sọ pé kán bọ ìṣọ́ bó náà ń pè mọ́tò rẹ̀ ọ wá fi ọ ń dá ten thousand lóṣooṣù lọ́dún èlé lówó rẹ̀ dáhùn ó di one twenty thousand àníyàn tó fi lọ àníyàn kínni àníyàn pé tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ mọ́tò two point five yẹn kí wọ́n eh, bọ̀ fi five hundred thousand tún ṣe èló ni wọ́n dá one twenty èló lọ fẹ́ gbà five hundred thousand adigunjalè ni wọ́n ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ n bá ń fẹ́ kàwé kọ́ má kàkàkùkà o sórí one twenty thousand yẹn owó ní ilé ìyá rẹ tọ́jà ń lò òkè bọ́ ọba lọ lè fi bò òjò ní pamọ́ o sórí bàbá rẹ tó jẹ́ pé owó ilé rẹ ti tán kó o lè fowó nìsan ó sì pè rẹ̀ ọ̀kan ní àwọn ẹbí yín tí ò ríṣẹ́ kò sì lè fẹ́ ra irinṣẹ́ fún ó sì dáa ju wá kó owó sí insurance company àwọn tí ọ̀gbọ́n tu ọ pẹ̀lú táyìn lọ́rùn àti sùn wọ́n wá náwó rẹ̀ wọ́n fi owó rẹ̀ jẹ Mr Big ẹ̀ akíndanidani ni wọ́n ń kówó fún akíndìndìrín wọ́n wá ní ọ̀làjú nu this is civilization àwọn àǹfààní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́ máa mọ́tò rẹ̀ ọ̀wá bàjẹ́ ṣé ẹ mọ̀ pé àjọ rẹ tọ́ ìdásọ́dọ̀ wọn kí ló yẹ kí wọ́n ṣe ó yẹ kán kó fún ọ ní ibo tó ọ̀hún mr alágbẹ́rẹ́ ẹ yọjú o owó tẹ ẹ dá tẹ fẹ́ fi tọ́mọ́tò yín ṣe nígbà tí òun àbàjẹ́ mọ́ yẹ wá gba owó yín ọkàn gbà láti ní pípọ́n ọdún ní ti kánṣu ẹ tún bẹ̀rẹ̀ mí lọ́dún mi àwọn ti kanlẹ̀ owó ti tiẹ̀ tọ́ làágùn ọ̀ mọ́yẹ ọ̀kadà tó gùn kó tó ra mọ́tò ọ̀ mọ́yẹ wàhálà tó ṣe ní òjò àti ní òrùn kó tó da fún ẹnìkan wá ná one twenty thousand rẹ̀ yín fi mutí ọwọ́ lòun ìsọ mọ́tò òun ìsọ ilé insurance tẹ́tẹ́ wọn ń pè jama insurance islamic insurance ọwà òun náà ni pé ẹ lè bá àwọn olówó ńláńlá láàrin ìlú àwọn Dangote àwọn pàtàkì kí ni wọ́n ń pè èsì gọ́fúnà lọ́rin òun olówó àwọn yìí ń jalè ńbẹ ni o wọn ti bò kọ́ wọ́n pọ̀ ńbẹ ẹ lè bá àwọn tí ọlọ́run bá ní kọ́ da fún láàrin ìlú ó ti yé ẹ wọ́n ti sọ lọ́rin dídàgúdà mẹ́ẹ̀ ebi ń pa ebi ta ìmáàmù ebi to lágbára ni ó àwọn bàbá tiwa ti kó lẹ́nu iṣẹ́ pẹ́ńsàn ni wọ́n ń gbà wọn ò fún wọn pẹ́ńsàn náà bá lọ náà bá ní ah, àwọn alàyè tí ìrọ̀wọ́ gbà ẹ̀yin ogún yọjú ó sì láyà láyà ó sì tún wá àbí tá alàyè jẹmọ́ lè àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ òkú làwọn tó ti kó lẹ́nu iṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti làágùn thirty five thirty five years thirty five years ago ọ̀daràn tó wá jòkó sẹ́gbẹ̀ẹ́ àfa tó pẹ̀rẹ̀ láàfẹ́ sìn nínú Ramadan ó wá jòkó síwájú ẹ̀ ó jòkó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀daràn fa kírímínà àfa náà wá jòkó pẹ̀lú láwà ní àwọn méjì wá jòkó a jẹ́ pé ìwọ náà ni babaláwo rẹ̀ ọba jẹ́ àfẹ́ sìn ni ojú ọmọ tì pé gbogbo ayé ni ó sì ń wò àfẹ́ sìn máa ń bólówó sọ̀rọ̀ ni pé ẹ ṣe dáadáa bọ́ọ̀ bá ti wá rí àṣẹ dáadáa pa pé kó ṣe dáadáa ẹ̀ wá ní sọ̀rẹ́ ẹ̀ ní ṣe kí jama tẹ bá fi wá ń sọ̀rẹ́ ajẹ́ pé ẹjọ́ ń pa ẹjọ́ ń ṣe kí ni ẹjọ́ ń pin ni ilé kí ó ti gbogbo wọn ti jáde ilé kí ó náà ti fọ́ kọ́lọ́mọ́sá bá ní tún kọ́ ẹ̀ sàmì jama ilé kí ó ti fọ́ jama kọ́lọ́mọ́sá tún kọ́ ni wọ́n wọlé oògùn àti wàhálà tí baba ń ṣe kọ́lọ́mọ́sá bá tún kọ́ wọ́n ọ̀tọ̀ ni kéwú ọ̀tẹ̀lẹ̀sìn kéwú jẹ́ irinṣẹ́ tá a máa fi mọ ẹ̀sìn ni tá a bá ti wá lẹ́sìn tá a la kéwú a kéwú mọ́. Islamic insurance òun náà ni pé àwọn olówó yẹn ẹ gbowó jọ láàrin ìlú ẹ sì ní company ẹ wàá gba bíi three trillion abọ́ náà ń pè one trillion síbẹ̀ àbí five hundred five hundred million ẹ gbà síbẹ̀ ẹ wà á máa lọ ojú títí express ọ̀nà àbàdàn ẹ làwọn tá à ń ṣiṣẹ́ fún yín tí wọ́n máa lọ tí wọ́n bá tẹ̀lé nìkan tìmọ́tò rẹ̀ ṣe kínní tìmọ́tò rẹ̀ ti tó ti wó káàbọ̀ wọ́n wá pè é pé ẹ má sọkún mọ́ a yẹn sọ mọ́tò yẹn yìí ṣé àbúrò kò lówó lọ́dọ̀ wọn àbúrò lówó lọ́dọ̀ wọn tán sàárà ni wọ́n ń pè bẹ́ẹ̀ sàárà insurance ẹ̀ gbọ́dọ̀ máa sàárà sọdakọtù járíyà sàárà gidi wọ́n wàá mú lọ kọ́ńpìnì wọn wọ́n wàá pe àwọn mẹkáníìkì wọ́n sanwó fún wọn bá tọmọtò ẹ̀ sí ọ̀nà nu jama àmọ́ sogún dogoji kẹ́nìkan dá kẹ́nìkan kó <laughs> ṣe rí ẹni tí mọ́tò rẹ̀ ọ̀bàjẹ́ oyè inú rẹ̀ ò dùn o kò sì rówó gbà inú rẹ̀ ò dùn o wọ́n gbà ní o ọwọ́ bá a ni torí òun náà fẹ́ gba ẹnìkan wọ́n wá jọ ṣe gámbílì yẹn ọlọ́run wa ní mọ́tò òní ṣe kíni mọ́tò òní bàjẹ́ òwò rẹ̀ wá lọ kíni yàtọ̀ láàrin ẹni tó wà ní nídìí kíọ́sì tó gba nọ́mbà láàárọ̀ tó dọwọ́ rọ̀lẹ́ tí wọ́n ní kò sí nǹkan kan bí sẹ́yìn ò rí tẹlifíṣàn ni wọ́n anáwùsì nọ́mbà yín ó kọ yín ọ̀jáde kíni yàtọ̀ láàrin àmì ìdìjàmà kíni ó ṣiṣẹ́ ṣiṣẹ́ kó wá lóun kàwé kó máa gọ̀ ẹ má gọ̀ o ẹ má kà gọ̀ nínú ìwé o tẹkinọlọ́jì làá máa ń ṣe kínní làá máa ń kà àdàrọ́rù lè máa ṣẹ̀rẹ̀ ẹ rí ìnira tó wà ń bi kéèyàn bosi ta tẹ́tẹ́ alákọ̀ọ́kọ́ tó lè mọ̀lẹ́ ibad ọwọ́ máa so sì a èpè tí ẹni agbá bá ṣiṣẹ́ yóò mú yàn kọ́dà kò ní di sàrà ẹlẹ́ẹ̀kejì fasádò kọ́lùbì ọkàn rẹ̀ ó bàjẹ́ iṣẹ́ rẹ̀ ò ní wù ọ́ sí mọ́ lẹ́yìn tẹ́tẹ́ yẹn olè lókùtọ́ máa ṣe kínní tọ́ ẹni tí ń ta tẹ́tẹ́ wọ́n fẹ́ jalè náà ni ọkàn gbé gbọ̀nà ọ̀dọ̀ bàbá ìjẹ̀bù ni ó lè gan lọ́fẹ́ jà ọ̀fẹ́ mú dúkìá dúkìá má títí ẹ̀ wọ́n ní anibára ẹni tí lè ta tẹ́tẹ́ ẹ̀ mọ̀ pé àwọn olè tó wà ládùúgbò lẹ́ ń rí lọ́kọ̀ọ̀kan yẹn àní wọ́n ní ládùúgbò kan àwọn nǹkan sì tún fa tẹ̀sùbá àdébẹ̀ láàárọ̀ yà Latifu yà Latifu yà Latifu ẹ fún mi nọ́mbà yà Latifu yà Latifu yà Latifu. àgbà olè lòun náà kí ló fẹ́ ṣe rọ́wọ́rọ́ lẹ́jàmá ọ̀fẹ́ kó dúkìá dúkìá mara àwọn àǹfààní lẹ́yìn náà àdáwọ̀ àlùbàgọ́dọ̀ èèyàn ní máa ta tẹ́tẹ́ ọlọ́run ọ̀sọ̀ ta ẹ̀ ànábì ọ̀sọ̀ ta ẹ̀ torí pé ó ti tako tànábì ọ̀tá ànábì ni yóò jẹ yóò wá jọ́ta àwọn tí wọ́n gbà yóò wá sọ̀tá àwọn ẹbí ẹ̀ tí wọ́n bá gbowó lọ́wọ́ ẹ̀ òun náà máa sọ̀tá rẹ̀ tó bá ti yá yọkàn lè pokùnso ni yóò lè pokùnso ni àwọn tẹ́tẹ́lé ni nígbà wọn bá tó bá dájọ́ dájọ́ tó dájọ́ dájọ́ ọwọ́ pálábàrẹ̀ ọwọ́ wa ségi wọ́n wá gba gbogbo ohun tí fi ń jẹ́ èèyàn láyé wọ́n sì gbà lọ́wọ́ ẹ̀ kí ló kù jẹ́ máa kó pokùn solókùn. wọ́n ní gbogbo ẹni tó bá ní ẹni tí ń ta tẹ́tẹ́ ńlé tẹ́ bá ní okun màálù nítòsí ẹ mú un pamọ́ o yọ padà sí kí ni jọba yọ padà mú un tí ó fi áǹgì ara rẹ̀ wọ́n lẹ́ni tí máa ń ta tẹ́tẹ́ máhàwù barakatil mal ọlọ́run yọ àlùbáríkà kó nu iṣẹ́ rẹ̀ tọ́lọ́run ti lànà wàhálà láwùlẹ̀ lẹ́yìn náà kẹsìrọ̀tì albatala wọ́n ní tí ẹ bá ti gba àwọn ọ̀dọ́ àbáwọn bàbá bàbá láàyè tí wọ́n bá ti ń ta tẹ́tẹ́ ní súrìtì yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa tọ́jú property yín dáadáa nítorí pé wọn ò ní lè ṣiṣẹ́ mi mọ́ yàtọ̀ sí tí wọ́n ṣe yẹn. èèyàn tó ta tẹ́tẹ́ one million tó sì wá pa ten million èyí ń pọ̀ ó ta tẹ́tẹ́ fifty thousand ó fi gba five hundred ẹ wá ní kọ́mọ wá ṣiṣẹ́ thirty thousand lóṣù ee ọmọ ya ipe òun thirty thousand lóṣù tóun ta tẹ́tẹ́ ìjọ kan tóun gba five hundred wọ́n lẹ́ni bá ti ń ta tẹ́tẹ́ kò ṣiṣẹ́ kan tẹ́ fi sí tí ó fẹ́ ṣe má láyé tí ó bá sì ti níṣẹ́ kí ní ọ̀pá dáadáa yóò di adigunjalè ni torí yóò náwó ó ti gba fúláàtì tipa rẹ̀ ọ̀ka ó sì ti ra mọ́tò tipa rẹ̀ ọ̀ka ó sì ti fẹ́yàwó tó jù lọ owó iná ló fi ṣìyànjú ẹ̀ kọ̀ wá sówó má wọ́n ní yóò máa lè digunjalè ni ẹni tọ́mọ ẹ bá ń ta tẹ́tẹ́ kọ́mọ̀ pé bàbá padà yá yọ padà rọmọ yẹn nínú pépà ọkọ rẹ ti ń ta tẹ́tẹ́ yẹn jẹ̀má yọ padà dadigunjalè wọ́n ní èyí wá kéré nínú ọlọ́wọ́n fi àárẹ̀ sínú ẹ̀mí rẹ̀ àtàrà rẹ̀ kò ní lálàáfíà láyé ẹ̀ tó bá wà lóru báyìí lóru ẹ̀ ní tó ń fẹ́ ta lọ́la yìí àbúyín látàárọ̀ tí lè sun èmi rò níbalẹ̀ tó ló ti gbé one million kalẹ̀ jẹ̀má ìrìn retí ten million kò sì sówó mi lọ́wọ́ ẹ̀ máa wọ́n ní àlàáfíà ẹ̀mí àtàlàáfíà ara ọlọ́run ọba máa ń ṣe ilé ìwòfẹ́ ni tí máa ń ta tẹ́tẹ́ tí sì mutí lẹ́yìn náà yóò wá ní ìfúnpá gíga dókítù dami bp rẹ̀ yóò hàn ẹ̀mí rẹ̀ ò ní sinmi ṣẹ́ẹ̀rí kí ṣẹ́ẹ̀rí bá ṣe wà yìí ọlọ́mọdé á ní sọ̀rọ̀ inú ẹ̀mí wa ọlọ́mọdé á máa o tí wọ́n bá tún fọ̀fẹ́ nìkan sí òun ti ń rẹ́rìn sí àdàdo sì máa gbọ́ báyìí kí lọ́gbọ́ jẹ́ mọ́ kí lọ́gbọ́ jẹ́ mọ́ làbárì kọ́ wá dẹnu géètì yẹn yóò sì máa tọ̀ yóò sì máa yàgbẹ́ mẹ́rin náà tó bá wá dẹnu géètì yẹn tẹ́nìkan wá ní ẹ̀yà màmá ti yín kọ́ ìyá kankan ti ń ta ìyá sàfù kìí ṣe ìyá sàfù ti yín ìyá sàfù kan tí wọ́n ní ń ta obì ní ọ̀dọ́ yín ìyá one twenty yẹn ni ooo adàdé ó sì ni yóò sì máa padà nọ́mà àṣírí ń bẹ nọ́ọ̀rọ̀ jẹ́ máa àṣírí sì ń bẹ nínú ròrí yọba bẹ́ẹ̀ ṣe máa rẹ́ni padà gbogbo tọ́ rẹ̀ tó ti tọ̀ yọba lọ́ọ́ lè soso kó tó rẹ̀ nù yọba tún bọ́ sínú láìfù míì padà nítorí pé ẹ̀mí rẹ̀ tí wàhálà bá ó ti ṣe kíni ó ti sinmi padà ẹni tí ń ta tẹ́tẹ́ jàmá wọ́n ní gbogbo ọ̀ràn àrùn àrùn ní ó pèsè rẹ̀ nítorí pé ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ èyí tó wá parí ẹ̀ ni pé àwọn afáàní yọ padà wá lọ́ọ́ lè kú síbi kan ìgbẹ̀yìn burúkú yọ padà ní sùúlù hátímà èyí wa wá ga jù mbẹ́ni yọ wà lè wọ̀ náà lọ́rùn nítorí ọlọ́run ọba ní fájítẹ́ ní ìbúhu ẹ má débi tẹ́tẹ́ ẹni bá wá ta tọ́ wá ta kú ṣé àlìjánà nílò jama ọlọ́run fi àwọn tí ó bá gbọ́rọ̀ fi wọ́n sàlìjánà nínú náà ní mọ̀nsẹ́kẹ́ ni ní mọ̀ fi wọ́n sí abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́síwá lọ́mọ náà ọlọ́ agbára ọlọ́run láàrin bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù jaba ọ̀rọ̀ nípa ọtí àbíkápẹ́ ní nineteen minutes insha ọ̀rọ̀ nípa ọtí sẹ́rí ọtí láwùjọ wa ẹ rí i pé àyàtà kàyí ó kó ọtí àti tẹ́tẹ́ sínú Quran five aya ninety to ninety three ọlọ́wọ́n bá ní innamal khamru wal maisir ẹ má ta tẹ́tẹ́ ẹ sì má mutí àwọn afáàní anabi ni mudiminul khamri ẹni tí ń bá mutí láyé rẹ̀ ìmbáta anabi ní tọ́ba ẹ lè jáde láyé tó sì tún lẹ́mìí pé wọ́n lọ kílọ̀bù ńrọ̀lẹ́ tọ́lẹ́mí pé wọ́n tún mu ọtí yẹn nínú ilé tọ́ra sí lákìyà aláha ká abidi wọ́tàn yóò pàdé ọlọ́run ọba òun àti olóòṣà ni wọ́n jọ wọ̀ọ́ná sẹ́mi gbígbà tọ́lọ́run sọ pé ká má mutí lẹ́ẹ̀kan ẹ̀ kó ní ẹ má ta tẹ́tẹ́ náà ẹ̀ sì má pẹ̀ràn fóòṣà tọ̀ ànábì ni wọ́n jọ wọ̀ọ́ná ni ẹnu ìyàtọ̀ tiẹ̀ ni pé tóun ọba jẹ́ lẹ́bọ òun padà kú nínú ná tá a bá jẹ́ níyà tẹ́tẹ́ tán ṣe olóòṣà ń tiẹ̀ bóun bá ti wọlé kò ní í jáde máa onígbẹ́rẹ́ onígbàdí àṣejẹ ọ̀sẹ̀ ẹ̀yọ́nú ogun tájà gbogbo àwọn nǹkan tá a máa ń kó káàkiri ní yọ̀ràn wá lọ́wọ́ yẹn ìyá kaná abudu wà ìyá kaná stein ó sì tó lábùkù fún ní tẹ́tẹ́ tí ń kírun ipe wọn ni wà àti bàbá abọ rẹ̀ lẹ́jọ́ ṣe kínní lẹ́jọ́ wọ̀nà ànábi ni wọ́n ṣépèlé ẹni tí mutí ẹni tí mutí wọ́n lọ́wọ́ àti bàbá abọ rẹ̀ wọ́n jọ ṣe kínní ni wọ́n jọ pàdé nù náà ó tó lábùkù fún jama èyí tó kéré nínú ná èyí tó kéré lásìkò díẹ̀ tá a fi wọ ná kọ́lọ́mọdé abá wọn wọ́ o. anabi wa muhammad sallallahu anabi ni ọlọ́run ọba fúnra rẹ̀ ló sọ fóun pé òun ṣépè lé nǹkan mẹ́wàá lára ọtí òun ṣépè lọ́tí òun ṣépè lẹ́ni tí ń mu òun ṣépè lẹ́ni tí ń rọ ẹni tí ń sáfùyàn lọ́tí wàbá ìhà òun ṣépè lẹ́ni tí ń ta wàmúta àà ọlọ́run ṣépè lẹ́ni tí ń rà á wà á ṣíra ha ọlọ́run ṣépèlé ẹni tí ń produce ẹ̀ wà mọ́ tẹ̀síra ha ẹni tí wọ́n lè bá pé tó ìwọ wọn lọ́ọ́ mọ àwọn nǹkan tí kò pọ̀ ìwé mutí wà bàbá wa pò pọ̀ ọlọ́run ṣépèlé òun náà wà á mílà ha ẹni tí ń gbé ọtí rù àti mọ́tò tí wọ́n fi ń kó elépè ni wọn ẹni tí ń gbèrú yàn tí ń bá yàn tí ń sọ yàn wọn là nàbí ni ọlọ́run ṣépèlé wọn ẹni èpè ni wọn tẹ́ bá ti rí wọn ẹ yàgò fún wọn nítorí pé ọtí yóò da eré ilé ọlọ́run rú ọlọ́run sì fẹ́ kí kọ́ńpìnì wọn ó ṣe kí ni kọ́ dàrú lọ́lọ́run fi ṣépele wọn nínú ẹgbà wa kan wọ́n ní lọ́ọ̀yìn akílù thamani ha ẹni tí ń gbowó ọtí ti ń na náà wọ́n ní wọ́n ṣépele òun náà ẹni tí ń náwó ọtí ẹ ipe a àwa ìmú àìsí ṣe àmọ́ owó rẹ̀ àjọ máa ń ṣe kí ni àjọ máa ń náà ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ìnira tó wà nínú ọtí jàmá wọn lálẹ́ àkọ́kọ́ ni pé ìnira ó bá ẹ̀sìn rẹ̀ ìnira ó bá àlàáfíà rẹ̀ ìnira ó bá àwùjọ tó wà ọlọ́tí nílùú ẹ̀sìn ẹ̀wọ̀n lọ́yẹ ká máa ṣàwọn sí gbogbo àwọn club club tó wà ládùúgbò yìí yẹn tó bá jẹ́ lu ẹ̀sìn Islam ní tán fẹ́ kálàáfíà ó kárí àwọn ọlọ́pàá máa kó wọn bẹ̀ wọ́n sì máa dà wọ́n sẹ́wọ̀n nítorí pé bí wọ́n ṣe wà láwùjọ ewu ni wọ́n jẹ́ fáwùjọ ìnira tó wà fún ọlọ́tí ni pé làákàyè rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ yẹ̀ wọ́n ní tẹ́ bá rí wéèrè tẹ́ ṣèrọ́mù tí sẹ́wọ̀n kọ́ àwọn méjèèjì jọra wọn wọ́n ní wèrè ó lóore jọ̀mùtí lọ wèrè bá rí kànga kò ní kó bẹ́ẹ̀ àmọ́ tí ọ̀mùtí bá débi kànga ó ní níbẹ̀ lòun sùn mọ́júmọ́ nínú aburú tó wà nínú ọtí jẹ̀mọ́ òun náà ni pé umul khaba'ith bí n bá ti mu tí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì tí ọ̀ máa ṣe tẹ́lẹ̀ wọ́n ní yọ padà máa ṣe bí ọba máa ṣàṣẹ́wó tẹ́lẹ̀ níbo làwọn aṣẹ́wó máa ń gbé níbo ni wọ́n máa ń gbé báàgì lọ nírọ̀lẹ́ nírọ̀lẹ́ ilé ọtí bí ọba jẹ́ ayakẹlẹ̀ amúrọ̀bà tẹ́lẹ̀ níbo wọ́n ti ń ṣe mítìn nílé ọtí àwọn olóṣèlú olè politicians níbo wọ́n ti máa ṣe mítìn nílé ọtí wọ́n ní gbogbo nǹkan yìí ní ọ̀padà máa ṣe látara pé mutí wọ́n ní kọ́dà yóò padà pààyàn èyàn tán gbé mọ́tò two point five lé lọ́wọ́ láti fi iṣẹ́ tó sì ya klọ́ọ̀bù tó mutí tó sì lọ lè jù sínú kànáà ọlọ́tí ẹ̀mí rẹ̀ ò ṣèfù lọ́wọ́ ẹ̀ wọ́n ní ẹ̀mí ìyàwó ọlọ́tí ò ṣèfù o àwọn ọmọ ọlọ́tí ẹ̀mí wo ṣéfo ẹni bá ti mu tí ẹ máa kọ́ ọmọ kúrò lọ́dọ̀ ẹ o nítorí pé tó bá ti mu tí ọpọlọ rẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ arákùnrin kan bẹ ọjọ́ ẹni ọlọ́run ọba wa ẹni ọlọ́run arábìnrin kan ọwọ́ máa ń wo àfáàyàn bí ṣe máa ń kọjá bí àfáàyàn fáyìn handsome ó sì dáa kó wọn yàn lálẹ́ kó sẹ̀ máa bá wọn sùn kó tó máa lọ mọ́ṣáláṣí ìṣà máa ń wo àfáàyàn máa ń wò ó wá ronú nínú ilé ẹ̀ pé kí ni mo fẹ́ ṣe tí mo fi lè rà àfa yìí mú àfọ ọlọ́run yìí ó wá sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé kọ́ lọ́dọ̀ àfa kò ní àwọn fẹ́ yára àwọn ní nǹkan nínú ilé é pé àwọn olùgbàgbọ́ òdodo méjì wọ́n fẹ́ yára àwọn ní nǹkan kọ́ wá jẹ́ witness gẹ́gẹ́ bí iṣẹ́ téèyàn fi ń súnmọ́ ọlọ́run kéèyàn ó ṣe witness wà mẹ́ làfa yìí bá lọ bí wọ́n ṣe wọlé arábìnrin yẹn ní afẹ́ má bọ̀ ń bí níbí ni wọ́n afẹ́ tó ń wọ yàrá kejì wọ́n ti ilẹ̀kùn rẹ̀ ara ta kọ́kọ́ níbo ya wọ́n ní ibi ni ẹ má bọ̀ kọ̀rọ̀ ń bí láwà afẹ́ tó yọjú síbẹ̀ wọ́n ti tulẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì nígbà wọn á bọ́ sí gbàgede níbi tí arábìnrin yìí wà arábìnrin tá à ń wí yìí arábìnrin tá à ń wí yìí jàmá ó ti bọ́ra lẹ̀ ó ti wọ aṣọ aṣọ fìtínà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ó ti wọ aṣọ wàhálà àfààní kí ló dé àwọn tán ni wọ́n fẹ́ fúnra wọn ní nǹkan tí mo fẹ́ jẹ́rìí àwọn dà àwọn ni à ọ jẹ́rìí kankan ẹ bó o ṣe wà yìí mo fẹ́ kọ́ bá mi láṣepọ̀ àfààní tó pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ò ní ṣe láyé tó ń wọ̀ ẹ́ ọlọ́run á ẹnì kọ̀ọ̀kan wa mọ̀jà kó sí tíráàpù ọlọ́run. bọ́ọ̀bá wa ti wá ṣèǹta ni ó ṣe á wà bọ́sọ̀ lọ́rùn rẹ̀ á wà sí ọ sí òhò á wà pèrò lé ọ lérí ipe àfa wa rẹ́pù ni o wàhálà ti dé àbí wàhálà òde ẹ dákun ta ni ó pé irọ́ wọn ń ipe àfa ah, ah, alfa alfa <laughs> ẹ jẹ́wọ́ mọ̀jà ṣeré ibùdó bẹ́ẹ̀ jẹ́ fún wa. arábìnrin yìí bá ní afa àníkóṣe tó ṣe láì ṣe é ṣẹ́ á pariwo lé ọ lérí ń tapintọ́ wá sínú lérè ọwọ́ ni ọ̀dà tọ́ba ti mọ̀ pé ò ṣe ó ṣèkan nínú mẹ́ta áìdà kí ọbẹ̀ yìí kó o fi pa ọmọ kékeré tó wà nílẹ̀ kó dáràn bọ̀ rẹ̀ lọ́rùn àbí ìgò ọtí yìí kọ́ọ̀pù ni kì í ṣe go a cup of, of, of drink ọtí alcohol ọ̀ya kó mu ọtí àbí bẹ́ẹ̀ ṣe kọ́ kó ṣe ń ta ni òṣè tẹ́lẹ̀ afáwa wò pé ah, ah, wàhálà ti dé èwo ló wá fúyẹ́ jù tóun lè ṣe o ká pààyàn ah, eléyìí ń tóbi ká ṣe a eléyìí náà ń tóbi àṣẹ bí kọ́ọ̀fù kọ́ọ̀fù ọtí kan náà ni bàbá mú tá a bá sì dé ta á lọ lè ṣe kínní á lè túbà lọ́ba rí i pé èyí tóun rò pé ó kéré jù àṣẹ ló tóbi jù lọ́ba mu ọtí ó mu ọtí tán làákàyè rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ó gbàgbé kọ́lá Allahu wa kọ́lá ọlọ́run sọ ànábì sọ òṣèlérí ẹ̀ mọ́ torí òun kí ń lè fún mọ́ fúnra ẹ̀ nígbà gbọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́ba gun ọmọ arákùnrin yìí bá fọwọ́ ra la arábìnrin yìí lọ́ba fọwọ́ ra la lọ́ba tún bá ṣe sìnà jama alihamuru humul khaba'ith ọtí òun ni ìyá gbogbo ẹ̀ṣẹ̀ kí ló ti mú ṣe ìjàmá ó mú un dẹ́ṣẹ̀ míì gbogbo ẹni tí má ti ń lọlé ọtí ẹ má nígbàgbọ́ nú ẹ o nítorí ọpọlọ rẹ ò ṣiṣẹ́ dáadáa má wọ́n ní ọtí yìí jàmá kìí jẹ́ kéèyàn ráyè sin ọlọ́run ọba àlá gbogbo ẹni tí ń bá mu tí ò ní ráyè wá mọ́ṣáláṣí wọ́n ní kọ́dà bọ́ bá ń kírun gan pẹ̀lú pé ọtí sì ń rùn lẹ́nu rẹ̀ kò ní rùn ẹni tí ó àlùbọ́sà lásán ànábì ní kó wá mọ́ṣáláṣí ọtí mímu mutilifatun lil mal wọ́n ní máa ń sọ yẹn dolo sí ni ẹni tí ń bá mutí tó bá lówó lọ́wọ́ yọ padà dolo sí wọ́n ní máa ń jẹ́ kéèyàn olùsí properties ni bẹ́ẹ̀ náà ni alimọ̀mùtàlákàt ẹ rí gbogbo àwọn tẹ́ ń bẹ ń gáréèjì wọ́n ní bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ má ṣe kínni ẹ má mutí bẹ́ẹ̀ bá ń mutí ẹ má wa akọ̀ nínú ìwé àwọn ará gáráàjì náà wọ́n mọ̀ pé ọtí bá ń ba làákàyè jẹ́ ní máa ń sọ yẹn di wèrè wèrè láàlè gbé stiarin lé lọ́wọ́ àti kí mọ́tò ọlọ́tí náà kí lóun náà dáhùn ọ̀kan nínú àwọn àlùfáà ó ní wọ́dà ilẹ̀ kàmúrátà nǹkan tàfàtà ó ní ìwọ ọmọlúwàbí ìwọ ẹnjìníà mẹ́dù dọ́kítọ̀ mẹ́dù dọ́kítọ̀ mu ti jàmá ó sì mọ ó sì mọ wàhálà tí ma ń ṣe wọ́dà ilẹ̀ kàmúrátà ìwọ àfáà ọwọ́ ń po àgbo pẹ̀lú sinapu wọ́dà ilẹ̀ kàmúrátà ìwọ brọ́dà ọkọ lé tán o tún wá yọ ilé ọtí nínú ilé wọn máa wá pè ní báà afaani wọn da ilẹ̀ kàmúrátà nǹkan tàfàtà bọ́ ọba jọmọlúwàbí ọba sì tètè túbà kọ́ mọ́ mutí ma kẹfà yẹsà kàlíjúnú ní ìmọ̀ni àkọlù bó o ní ọmọlúwàbí ó sì máa wá rìn bíi wèrè ọlọ́run níjà wa wèrè o tí wọ́n bá ní àwọn wèrè tó wà ládùúgbò kìí sàwọn tí wọ́n ń bogi jẹ nìkan o àwọn tí wọ́n mutí náà wà ń bẹ̀ tọ́rọ ọpọlọ náà lẹ́yẹ̀ tá a fi pe tòun wéèrè eléyìí náà ọpọlọ tiẹ̀ náà máa ń yẹ ní sunday sunday wèrè sunday nìkan ló máa ń ṣe kínní ní máa ń yà wèrè aláṣọ wèrè oníjìpù wèrè tó la búrọ́dù tó la máa ń ṣe lọ́mọ kàdé lọ́mọ dínà kọ́dà wèrè wèrè lè jẹ́ pilọ́tì àmọ́ tó kò tó fẹ́ ya wèrè ni wọ́n ò ní gbé wọ́n ní gbé plane lé lọ́wọ́ wọ́n ní ọtí mímu yusabibu amọ̀rọ̀ fataka wọ́n ní máa ń ṣokùnfà àrùn gbére wọ́n ní ẹni bá mutí wọ́n ní yóò ní ẹ̀jẹ̀ ríru ẹni bá mutí yóò padà ní stroke ẹni bá mutí yóò ní cancer ẹni bá mutí wọ́n ní ibi tí ìtọ̀ ti ń gbà á sàn nínú ojú ara rẹ̀ kò ní padà ṣiṣẹ́ dáadáa mọ́ yóò padà daṣẹ́lẹ̀ wọ́n ní kóraha alimaida yóò padà ní ulcer wọ́n ní ojú rò ní padà rí náà dáadáa mọ́ ẹ̀rọ àwọn àdúgbò yìí ni ẹ̀rí bí wọ́n ṣe dání wọ́n wá di tán wọlé wọ́n ní kọ́dà bọ́ bá níyàwó tíyàwó náà da tọ́ fáyìn wọ́n máa bá báyàwó ẹ̀ láṣepọ̀ ni torí kò ní ságbára fún ma àbí kíyàwó ni kọ́ padà kọ́lẹ̀ tí ọba lè ṣe farada mọ́ wọ́n ní tọ́bájú obìnrin ní bá mú ọ́pọ́sibù kọ́ mọ̀ lọ́mọ láyé kò ní bímọ àwọn ìyá kan bẹ ní patinsin obìnrin yóò sì gbé ègò síwájú wọ́n á sọ fáwọn ìmọ̀ ní sáwọn obìnrin tó mutí ni wọ́n ní ha ìmí lè mutọ̀ obìnrin lé ẹ máa pè wọ́n ṣàkíyèsí o ẹ ní gbogbo owó tí wọ́n gbà níbi iṣẹ́ àti pension general hospital ni wọ́n padà gbà test two hundred and fifty thousand ọ̀hún general ọ̀kan náà àwọn àlùfáà ọ̀dọ̀ wa ń jóni ó lè ṣe test kan wọ́n two five lòun bá ní one five lòun mú lọ́wọ́ ní fọwọ́ rárá ní kàṣà ń pè àfáà ìdáhùn two five wọ́n ń ṣe é lẹ́nu kan bá gbé pólí bá gidi lọ́ba jùlẹ̀ gbì lónìí àfáà ẹ̀ṣá ẹni sòrò náà ọ̀rọ̀ ẹ̀tẹ̀yìn àlùmọ́ngìrì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọwọ́ ka two fifty ó pé ọba fún ní receipt oníkanlẹ̀ ṣe test yẹn níbi tí wọ́n ti fẹ́ ṣe àbá ní kílẹ̀ ní kò lè ṣe wọ́n ní test ló fẹ́ ṣe àrùn kan ló wà lára ẹ̀ lẹ́yìn wọn fọwọ́ ra one five lẹ́ẹ̀ lè mú kó pé two five àbá lóhùn ọ̀gá tó ń fowó mọ́tò òun kún pé tó òun lè wá ibi ẹni tí ó bá yá òun lówó mọ́tò délé òun wọ́n ń ṣe alihamudulilayi alihamudulilayi tóun délé ipe àṣẹ nǹkan ń bẹ lára àwọn èèyàn jàmbá ọlọ́mọ fàárẹ̀ sẹ́ni kankan wa jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ káàrí o ṣeun kọ́ mọ́ mutí o agbé bàbá wa kan yan ọsibítù láìpẹ́ yìí àkọ́kọ́ ní dókítà kọ́kọ́ wí bàbá àwọn olè rìn dáadáa má dókítà ní bàbá sẹ́yìn máa mutí ah, bàbá làwọn ẹ̀ mutí o tọ́ ó ní ẹja wá síbòmí ẹja wá síbòmí ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa ẹni bá mutí yóò máa kọrin torí ilé ilé ọtí gangan nílé orin ẹni bá mutí yóò máa kó àwọn àlìjànú lọ lé ẹ̀ ilé ọtí ibẹ̀ làwọn àlìjẹ̀nu máa ń gbé bọ́ọ̀ bá tí wọ́n ń lọlé wọ́n wá tẹ̀lé ọ ẹ wàá délé wọ́n máa ba nǹkan jẹ́ nínú ilé ẹni bá mutí yọ padà máa ń kó àwọn aṣẹ́wó lọlé torí ilé ọtí gan ilé àwọn aṣẹ́wó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣẹ́rí àsìbáàbò sùrùbìlì khamri wọn ti ṣáre àkílódé táwọn yẹn wá láwọn ọ̀fọ̀ tí ilẹ̀ tó wá pọ̀ débi pé wàláhì àwọn àfa mutí àwọn kan bẹ́ẹ̀ tá ṣéwù àtàwọn mùrídì wọn ti kọ́kọ́ mutí nínú ilé náà tábà wá jáde síta èyí tí àsákẹ́rà náà ti mu àsákẹ́rù náà ti mu yọba ni abali kọ́líbù ilẹ̀ ayẹkùnà mutayama aliyi fagara mi bi nabi yi mutayama ó ti yó. ṣéwù ibrahima ṣéwù ibrahima ẹ wọ́n ní tọ́ba mutí ṣé Ibrahim àjọ lọ́hùn ọlọ́run ní odò òun ní ọlọ́run ẹ pè mí àbí ẹ tán so eré rẹ ti dàrú kátó wá gbé àwọn afọtí pé oògùn jẹ̀díjẹ̀dí ọ̀pá iwájú ọ̀pá ẹ̀yìn àìmọ̀ o anabi ni ma ja'ala Allahu shifa'akum fima rama alaykum nítorí ọlọ́run bá ṣe ilé ìwọ̀ fún yín ìpè má débẹ̀ aburú wà ń kò ní fi wòsàn síbẹ̀ fún yín wọ́n wà ní àdébí àìmọtí náà ebi àákàn fi ń po àgbo ni irọ́ o ẹnìkan náà dánwò lásìkò ànábì umu salama ó ní àsìnáwò lè dà wá ó lóun ò mutí òun fẹ́ fi po ewé àtẹ̀gbò ni ànábì ní ewé àtẹ̀gbò nìkan ni kò mu ọlọ́run ṣe ewé àtẹ̀gbò ní aláàlè fún wa ká fi mú àrùn kúrò nínú ara wa àgúnmu oyè efirin ewé ìjákújá ewé káṣíá epo mangoro tó bá ti mú àrùn kan lọ nínú ara rẹ ọlọ́run sì lẹ́tọ̀ fún ọ àmọ́ mọ́ fi ọtí sí èyí tí wọ́n bá ní kó fọ dípò lọ lè wá omi ògì àbí kó lọ lè wá omi àbí kó da sẹ́mùsẹ́mù sí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò ṣe iṣẹ́ ti àbọ̀sàn wẹ́wẹ́ ẹ̀sìn bàbá àbọ̀sàn wẹ́wẹ́ àmọ́ kọ́ ọmọ wa mutí wọ́n fi bàbá wa sẹ́kù ọ̀tẹ̀mín eh, bàbá sẹ́kù fọ̀zán wọ́n ní pàfọ́ọ̀mù tí wọ́n fọ típò sálẹ̀ alẹ́ fi ń sára bàbá ní ọlọ́run ní fẹ́jítẹ́ nìbú ṣe é gbọ́ ntálùkù rà ní sọ ọlọ́run ni ejìnà sí nǹkan o tí wọ́n fẹ́ sun mọ́ ara rẹ̀ ibi ọba tí wọ́n fi sára tó bá ta ṣe dùn kán àbíjàmá sẹ́yìn pé nínú làákàn yóò gba ibà mú bí wọ́n ní àmọ́ ni àmọ́ ibà lè fi sí ara wọn ní kódà kódà ẹ wá ara àwọn kankan bẹ tá a mú ní ìsìtọ́ pé òun náà ipò ọtí la kà á sí ẹlòmíràn wá ní díẹ̀ làwọn máa mú àwọn èèkó òun ò kólu kọ́tà rí òun ò sì gúnyàn lọ́bẹ̀ rí kódà òun ò ṣubú rí òun ò sì sọ́sọ́kùsọ rí àní díẹ̀ tíntín lòun máa ń ṣe kíni lòun máa ń mu anabi wasa sallam wa sọ̀rọ̀ anabi ni ma askara ma askara kathiruhu fakọliluhu haramu ẹ gbọ́ wa ma askara kathiruhu anabi léyìí tọ́ba dé pé tẹ́ bá mu púpọ̀ ẹ máa ta gẹ́gẹ́ fakọliluhu haramu díẹ̀ rẹ̀ náà haramu ni nítorí díẹ̀ díẹ̀ náà lẹ́sẹ̀ kíni lẹ́ẹ̀ máa mú tẹ́ẹ̀ di pé ẹ mọ̀ resi kọ́ta àwọn míì àní àwọn emu táwọn àwọn ń ta ni o àìmọye alájẹ ọlọ́tí alájẹ ọlọ́tí yọ lọ mọ́kà yóò tó ràn yàn bẹ́ẹ̀ bá wá gbé owó owó ọtí lọ mọ́kà sówó àlàálí nìyẹn wọ́n láwọn kan bẹ́ẹ̀ tí wọ́n bá ti dé mọ́kà tí wọ́n ní labbaika Allahumma labbaik ajẹ́pẹ̀ ìwọ ọlọ́run labbaika Allahumma labbaik innal hamda wa ni'mata laka wal mulku la sharika la ajẹ́pẹ̀ ìwọ ọlọ́run ọlọ́run ní ẹ bá ń tú ẹ bá ń tú ẹ bá ń tú owó wo ló tòjọ tó fi wá mọ́kà wọ́n wá rí i pé owó ọtí ni owó olè ni owó jìbìtì ni owó lótò ni wọ́n lọ́la wọn ni lálàbẹ́ ìka wà lásà ìdá ìka ọ̀ káàbọ̀ ẹnìkan ò sì ní da ọ lóhùn ìyàwó bí ni ọ wà rìnrìn ìyà padà lọ́lé ànábì ni ìsàhárama ìsàhórìmà àkìlùṣe ẹ lè gbọ́ yín jàmáà mi o tí wọ́n bá ti ṣe nǹkan nǹkan ní èèwọ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ́ hurrima alayhi thamanu ó ní inna Allaha ó ní ọlọ́run ọba wa idha harrama akla shay tọ́lọ́n bá ṣe nǹkan jíjẹ kan léèwọ̀ àbí mímu harrama alayhi thamana owó tá a bá pa ń bẹ̀ náà owó haramu nígbà tó ní wọ́n ń kọ́ àwọn ń ta ọtí ni ìwọ ò mú ọ mọ̀ pé wọ́n ń ti sábà bí táwọn tá ń mú ṣe mú tí wọ́n fi ń kó sí kọ́tà táyé wọ́n fi ń bàjẹ́ ṣé wàá rí gbogbo tó bá ti nítumọ̀ ọtí kókéènì o igbó ni o rọ́bà ni o wọ́n àwọn kan tó ń fín gọ́ọ̀mù ee eh, wọ́n mu gọ́ọ̀mù wọ́n láwọn kan tó ń bẹ tọ́jẹ́ pé àwọn tí wọ́n àwọn ń fín alábùkún ní kán lè bá ṣiṣẹ́ dáadáa ara ẹ̀ náà ń sì gánà jàmáà àfa kan tó kéwú tí ò báyìí ó ní ẹ ẹ mú bí tọ́lọ́run ti dá má mu sìgá wá ọtí lọ́lọ́run sọ ẹ má da àwọn yẹn láàmú wàhálà yẹn ti pọ̀ ju ẹ̀yìn àlòsùn náà yẹn ọlọ́run ò ní á má mu sìgá mo ní àyà rẹ̀ wà ń bẹ́ẹ̀ kì í ṣe gbogbo product náà ni alukurani kó sí inú òun kàn sọ̀rọ̀ kalẹ̀ ni èyàn máa wá fi ọ̀rọ̀ yẹn máa fi wọn gbogbo tó bá wà ní eré ilẹ̀ ọlọ́run bá ní wala tulikum bi aidikum ila taluka ọlọ́run bá ní ẹ má fọwọ́ ara yín fa ìparun fúnra yín kí lọ tí jàmá ìparun sìgá ńkọ́ ṣé ẹnìkan mọ́ mo sìgá kọ́ lálàáfíà kalẹ̀ iná iná àwọn náà kọ síbẹ̀ pé gbogbo ẹni tí ń bá mu sìgá ọ pọ́sibù kọ́ mọ̀ pẹ́ kú. <laughs> wọ́n ní o kú o lè kú tó ní dúró tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ntọ́wọ́ mi lẹ́nu àbí yọ̀ǹgì. káfọ́ máa ní bọ́láyà yẹn wá sí wọ́n mọ̀ pé gbogbo tó bá ti pa ni la ẹ̀sìn gbégilé kéèyàn ma àṣà àṣà kéèyàn ma wáyé kó sì kí bọ́ ní ọmọ rẹ̀ ọpọlọ ní o ti máa lọ lé dáhùn gbogbo òmùkúmù yẹn kòkè kòkè lọ́wọ́lọ́wọ́ báyìí fatiwa àwọn àfa bẹ́ẹ̀ bá gbé kòkè wọ Saudi Arabia báyìí tó bá dé pé wọ́n bá ba lọ́wọ́ rẹ nínú ìlú ọ̀sẹ̀ wọn tó bá jọ màlúù ó kọ rẹ ti bàjẹ́ lu ó ti wà nù kọ̀ǹpútà tó bá wá jẹ́ pé èso màlúù wọ́n wá lé ọlọ́ lu yín lẹ́yìn ìgbà tó bá ṣẹ̀wọ̀n tán àmọ́ pé wọ́n fẹ́ gbé wọlé láti Nàìjíríà wọ́n fẹ́ gbé wọlé láti Pakistan wọ́n fẹ́ gbé wọlé láti India wọ́n wá ka ọ lójú ọ̀nà ó ti wà nù pásítọ̀tù wọn pé tí ìwọ bá gbé oògùn olóró wọ ìlú Saudi Arabia pípa láṣẹ kínní là á pa ọ gbagada gbagada haúsá rẹ wà òyìnbó rẹ wà àti Yorùbá ẹni wọn ní wàhálà wọn ti pọ̀jù mbẹ́ yẹ kí ni wọ́n ń pa wọ́n fún wọn ò ní pa ẹni tí máa ń balẹ̀ jẹ́ Ọlọ́run ní ni ẹ mà bí wọ́n pa bí wọn ò ní pa nísìn ọ̀kan nínú àwọn ọmọ jẹ́dà àwọn ìdọ̀tí lárúbáwá kan báyìí àkọ́kọ́ tó wọ́n kọ́kọ́ mu koke ọmọ ìlú kan ló gbé lọ kó jẹ́dà lọ́ba fún kéèké sí mú ọba mú kọjá agbára ọlọ́run lọ́sàn ni yóò rí mọ́tò wà délé ń délé báyìí ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ wọ́n wà nínú ilé ọmọ kan náà ló sì bí ìyàwó rẹ̀ ti sẹ́ẹ̀tì oúnjẹ sẹ́ẹ̀dì tébù ọ aṣọ ọlọ́run báyìí yàrá ẹ̀ lọ́kọ́ gbà lọ bó ṣe kó yàrá rẹ̀ lọ́bọ aṣọ ọlẹ̀ ó ku fẹ́st lọ́rùn rẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ rẹ gbọ́ ohun dáàdi oní dáàdi dáàdi has come dáàdi dáàdi ta lọ́ba lọ́lẹ́ pàdé bàbá yẹn èdè bàbá rẹ ti dàrú kí ló mu jama kòókè bàbá yẹn wá mu ọmọ yẹn wá jọ ọmọ mọ́ ọ wá dà gẹ́gẹ́ bí adìẹ lọ́wọ́ ẹ̀ àbí òbúkọ kékeré òbúkọ kékeré bẹ́ẹ̀ bá ti mu kókè bọ́pọlọ bá ti dàrú níta wàá rí kí wọ́n máa ṣe kí ni kọ́ máa rí ó sì fọ ọmọ rẹ̀ wọlé ó mu lọ kíchìn ọmọ ń sin bàbà bàbà bàbà ó sì da dùbúlẹ̀ ó fẹsẹ̀ méjì ó fi tẹ̀ lọ́wọ́ ó sì gèrè rẹ̀ bọ́lẹ̀ ó wá ju eré ẹ̀ sínú inú dustbin ibi wọ́n dalẹ̀ sí èyí tó kù ó jù sẹ́yìn lẹ́kùn lọ́ba lọ́nu yàrá rẹ̀ lọ́ba lọ́nu da blanketi bora lọ́ba sùn lọ ọmọ kan tó bí láyẹ̀rẹ̀ náà ìyàwó sàn pé ah, ah, ah, dádì ìyàtọ̀ ọmọ rẹ̀ àgbọ̀ òun ọmọ àbí wọ́n lọ lè ra nǹkan kan nísàlẹ̀ ní bóyá wọ́n lè ra júùsì tán fẹ́ mu lọ́mọ jó wọn fún lómi ní kitchen ó sáré jẹ ńlẹ̀ńlẹ̀ ah, ẹ̀jẹ̀ wọn á gbẹ́ran wọlé ni ah, la ilaha illallah yóò tajú kan tó wọnú dọ́sípìn báyìí sàmùkí tí wọ́n bá dùn yàn lẹ́sẹ̀kẹsẹ̀ náà kéèyàn máa ń dákẹ́ ìmísí kan ó sì máa ṣe kíni ọwọ́ àrọ́ ọmọdé tí ń yanu báyìí pàkà pàkà hey hey my daughter a'udhu billah kò ní da fẹ́ni tí ń gbé kókè yìí àfa àti sàdúrà fún wa kò ní da fún náà àbẹ́mi kó àwọn afa kan ń sàdúrà fún àwọn kókè ìpè ẹ̀ máa lọ ọ̀kan bẹ lẹ́kọ̀ọ́ yìí ní dákọ̀ ẹ̀ wọ́n bá ti ń gbé kókè lọ yìí máa fa tẹ̀sùn bá tẹ̀lé wọn lẹ́yìn ọba sì ti dé báyìí yóò kó millions of dollars èèyàn máa ní karama ìgbà tí ó fi dérí bẹ́ẹ̀dì karamba ní ti sùn lọ nígbà ojú wa dá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sunkún ta lọ pa jama ebe n tó kó kókè wọlé owó gigi ní wọn bá ti ń sọ ní island tẹ́jọ́ ń sọ níbi iṣẹ́ má bá wọn gbé o ìjọba nàìjíríà kan ò ní fi ọlẹ̀ ẹ rí ìyàfẹ́ ẹni tí ń mu kókè jama nínú sẹ̀ríà islam ẹni abá ẹni mẹ́sítà fúrọ̀là ẹni tí ń mutí nínú sẹ̀ríà islam ẹni tá a bá bá ti mutí tá a fà á kó ń lé ọtí nínú sẹ̀ríà islam ni pé a nà fọ́ọ̀tì tí o fẹ́ jìyà lọ́rùn àmọ́ tó bá ilé kúndùn ilé ìwọ náà ló ṣe jẹ́ pé ẹgbà fọ́tì yẹn ni ọmọ jẹ́ kàfàrà fún wọ́n ní tọ́ba tó mú ẹ̀tún náà lẹ́gbà fọ́tì tọ́ba tó mú ẹ̀tún náà lẹ́gbà fọ́tì tọ́ba tó mú lẹ́yìn náà ẹ̀pa nítorí ẹni mutí ẹ̀mí àwọn èèyàn ṣèfù lọ́wọ́ ẹ̀ àmọ́ wọ́kọ́ dàpá o ṣẹ̀rí àkọ́tù ni o ẹ gbọ́dọ̀ mọ́ mọ́ mi nìkan pọ̀ fẹ́ mutí pọ̀ fẹ́ mọ́lẹ́ o kọ́dà ṣẹ̀rí àkọ́tù yìí wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀ ìpèsè òṣèbẹ́ lóòótọ́ sọ wá tú bá pò ṣe mọ́ tọ́ba ni àwọn ó sì máa mú lọ ọmọ bàǹkan jẹ lọ àwọn sì sèwà òpè àkó tó bàǹkan jẹ àwọn ọba àwọn náà jẹ sẹ̀ríà ni ọ̀dájọ́ adájọ́ ni ó sì fòfin lé ẹnìkan gbọ́dọ̀ mọ ẹnìkan ládùúgbò sẹ́yìn ń pariwo wáàsí tí òrùjú ni ń ṣe o wáàsí mi ò sì dàrú o tọ́ kọ́lọ́mọ́sá ìsanu wa lẹ́yìn náà ẹni mu tí wọ́n ní kò ní jọmọlúwàbí ẹni tí mu tí wọ́n ní kò ní wàlìjánná anábìlẹ̀ àwọn mẹ́ta kan bẹ wọn ní wàlìjánná ẹni tí ń pààyà ẹlẹ́kún ẹni ń fi ẹni tí ń mutí ẹni tí ń ṣèrègùn lórí oore àtẹni tí nínú ẹgbàá wa kan ẹni tí ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ lọ́kùnrin gbogbo aṣọ tó bá wọ má jẹ́ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ dákun torí ọlọ́ ibi tó ti gbọ́ náà ló ti ń gbọ́ ẹ̀ ọkùnrin ni o àmóbìnrin aṣọ tí wọ́n kọ́dà àfikọ́ máa kanlẹ̀ tó tó nítorí gìgìrísẹ̀ wọn àmọ́ wọ ọkùnrin gbogbo aṣọ rẹ̀ gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ ẹnu wọn bá tọ́lọ̀ ní ká lè sọ náà ní àrísọ yìí kọ́lọ́mọṣà ìgbàlẹ́sìn fún wa ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo istajibu lillah ẹ̀dọ́lọ́ lóhùn ẹ̀yí padà walir rasul ẹgbẹ́ súnà nàbìtà kàyí padà idha da'akum lima yuhyikum tọ́lọ́n bá pè yín lọ síbi nǹkan tí yóò ṣàǹfààní fún yín tó jẹ́ rígbèsè ayé tó dáa lò. bàbá kan ládùúgbò wa tán pè ní ó sójà ó mu tí fa débi pé kò rí nà mọ́ bọ́ba wa wá mọ́ṣáláṣí wa ní kábùn òun ní owó tóun fi jẹun oúnjẹ wọn rà fún ọ bàbá fún ọ sìn ọtí ló tún ṣe kínni ló tún fẹ́ ra. àwọn ọmọ ará ìṣà tí wọ́n máa ń da yín dúró lójú ọ̀nà kẹtù lọ́nà èkó bàbá ẹ̀ Ah, bàbá olówó yóò dáa fún yín àwọn kan pàdé wa nídìí ẹ̀ta àbí eh, àwọn bá dá wà lọ ni ní wọ́n fọwọ́ ra mọ́tò pé ah, bàbá ẹ ṣe wá lórí ah, àwọn ẹsẹ̀ kínní kan mu sáwọn lè ilẹ̀ fún lọ́wọ́ ẹ rẹ̀ yín wọn ni igbó àtọ́tí lọ́yọ́ ẹni bá ra àwọn yìí lọ́wọ́ yín ń dákún pírọ́blẹ̀mù wọn ni nígbà ọ̀ya wọ́n sá fọwọ́ ra mọ́tò fa títí ńgbà mọ́tò débi tó ti rìn dáadáa wọ́n ju mọ́tò lẹ̀ lọ́kàn ní àwọn tàbílì gírí. <laughs> ó sì pòṣe lọ́ba wọ́ọ̀ṣe èmi ṣe tàwọn líìgì alùsùn náà ni èmi pété mi bá ti lọ dáwà wéré ní jáde wéré ní sekínì ní darí sílẹ̀ káwọn tàbí líìgì náà káwọn náà tún ṣe ẹ bá ti lọ wéré kẹ̀dárí wéré sí ilé oṣù mẹ́rin oṣù mẹ́rin àbí oṣù mélòó ń jama ọjọ́ mélòó ń jama. Ah, mm-hmm ẹ má jà rí ẹ má jà sàṣejù lọ wéré kó o ṣe kíni kó o dé wéré kó o sì kéwú kó o tó lọ torí kéwú lọ fẹ́ lọ lè kà lọ́hùn àti gbogbo àwọn àkídà táwọn afáàn pè wọn sákèsì kọ́lọ́ mọ́sá bá wa tún wọn sí kó tún àwa náà ṣe. ọlọ́ni wa máa ń tábà tábà Allahu alayhi wàláhì wọ́tọ́ jẹ́ pé kò sí ìran ọtí tó mú rí tọ́ba tí ló mú mọ́ ọlọ́run sì fèrè jọ kò ní sí àkọọ́lẹ̀ pé o mú tírí láyé rẹ nínú fáìlì ẹ̀ àmọ́ ó ṣòro ṣe é ọtí ṣòro filẹ̀ tẹ́tẹ́ ṣòro filẹ̀ ṣìnà ṣòro filẹ̀ àmọ́ lọ́n promise rẹ pé illa man taba wa amana bọ́ ọba túbà òun ó sì pa gbogbo tẹ̀yìn rẹ kò ní reflect nínú fáìlì ẹ̀ mọ́ nínú àkáǹtì ẹ̀ ọlọ́run wọlé agbára rẹ yọ wọlé àánú rẹ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà fún wa tàwùbà àwọn tán gbẹjọ kọ́ ìkàlẹ̀ ọbẹ̀lẹ̀ baba imam ìkàlẹ̀ gbogbo àwọn alfa kọlọ́mọṣà bá ní sanyẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh alhamdulilayi asalaatu wasalaam ala rasuli karim adúpẹ́ fún ọlọ́run ọba tó ní kí ìjókòó ìkí ó lè wáyé. adúpẹ́ fún ọlọ́run ọba tó ní kí ìjókòó ìkí ó lè wáyé. bákan náà